salawatullahi wa salamu alayhi wa ala alihi wa sahbihi wa sallama taslima kathira kí àtìgẹ Ọlọ́run kó máa bá anabi àwọn ará ilé rẹ̀ àwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn tó bá ń tẹ̀lé ìlànà wọn títí di ọjọ́ ìgbéǹde alkiyama nam láì ní fi àsìkò wa ṣòfò a fẹ́ sọ̀rọ̀. So lórí nǹkan ńlá méjì eléyìí tó já sí wípé ìkíní kejì nínú àwọn nǹkan yìí kódà tá a bá mú lẹ́yọ kan lọ́tọ̀ ní n tó dájú àsìkò lè gbà wá ká tó wá sọ pé a fẹ́ da gbogbo ẹ̀ pọ̀ a bẹ ọlọ́run nínú ọlá ńlá rẹ̀ ìwọ̀nba tọ́lọ́run bá ní kí a lè sọ ọlọ́run jẹ́ kó wúlò fún wa láyé àtijọ́ gbéǹde alkiyama. kó mọ̀ sí ní ìbàlẹ́jọ́ ọbú fún wa lọ́la haúláwàlà kú wọ́tá ìlànà ìlànà náà sẹ́rí nǹkan tí a fẹ́ ṣàlàyé ẹ̀ ó nídìí ká farabalẹ̀ dáadáa sọ̀rọ̀ mi yàbí òye ó nídìí ìfarabalẹ̀ tó pọ̀ ó sì nídìí kọjá sí pé gbogbo wa ká nóòtì àwọn nǹkan kan tó pàtàkì alákọ̀ọ́kọ́ nínú àwọn nǹkan tí màá fẹ́ kí a ṣe àkíyèsí a rí pọ́lọ̀ wọn bọba àlékè ọlá ó jẹ́ kó yé wa nípa pé wà máa ń kọ̀ láktùlì jìnnà wàlẹ̀ ẹ̀ńsá ìlà àlè àbúdó àti àwa tá a jẹ́ èèyàn àti àwọn àlìjànà ọlọ́run dá wa nítorí ká lè sìn ni tá a bá ti wá sin lọ́run nílé ayé ń bì nínú nǹkan tó máa ń sábà ṣẹlẹ̀ òun ni wípé èèyàn díẹ̀ wà má aktharu nas walau harasta bi mu'minin nínú suratu Yusuf ọlọ́run bá ń jẹ́ kó yé ànábì sallallahu alaihi wasallam pé ọ̀pọ̀lọpọ̀ ènìyàn bó ṣe wù kánàbí ò ṣe wàhálà tó bó ṣe wù kó gbìyànjú tó èèyàn díẹ̀ àwọn ni wọ́n ó ṣe kíni o àwọn náà ni wọ́n ó jẹ́ olùgbàgbọ́ òdodo tá a bá ti wá sin lọ́run láyé ń bì gbogbo àwa tá à ń kírun tá à ń gbá àwẹ̀ tá a gbọ́ ọlọ́run gbọ́ ọba àlékè ọlá ibi tí ó padà jẹ́ ibi tá a dé sí òun náà ni àlìjánná bákan náà àwọn tí wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tí wọ́n takotọ́ ọlọ́run ibi tí ó jẹ́ final abode ibi táwọn padà dé sí òun nínú náà ọlọ́run ní fàríkún fìlìjánátì wá fàríkún fìsẹ̀ẹ́ àṣẹ àwọn kan nínú àwọn ènìyàn nígbà tó bá dijọ́ ògbéǹde alkiyama ọ̀rọ̀ wọn ọjà sínú àlìjánà àríkpà sọ pé àlìjánà àlìjánà máa sọ̀túmọ̀ rẹ̀ fún wa bákan náà àwọn kan ọ̀rọ̀ wọn ọjà sínú náà ẹ wá jẹ́ ká wò báyìí kí n tó lọ sínú ìdánilẹ́kọ̀ọ́ yìí nàìjíríà làwà yìí as a case study ìwọ tó bá já sí pé o jẹ́ current student tó já sí pé o máa ń gbọ́ news tó o mọ bí trend of events bó sì ń lọ ní nàìjíríà ó rí wípé Sambo Dazuki sọmọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ọmọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ àbí ta ló ń jẹ́ Sambo Dazuki mi gbọ́ ọmọ ẹni tí ń jẹ́ bẹ́ẹ̀ ọ̀dà Sambo Dazuki presently ó rí pé ó ń fèsì trials pẹ̀lú ìjọba Nàìjíríà Sambo Dazuki òun ló wà ní ìcháàjì ètò ààbò nígbà Jonathan sọ̀ ń gbọ́ mi yé ń sìn òun ló jẹ́ national security adviser NSA fún Jonathan so orí nǹkan tá a expect láti ọ̀dọ̀ rẹ̀ òun nìkan mójútó ètò ààbò tó o bá sì wò lásìkò yẹn ọ̀rọ̀ Boko Haram ó lágbára púpọ̀ kódà èmi tí mò ń bọ́ sọ̀rọ̀ yìí lápẹ̀rẹ̀ ń sìn ọ̀kan nínú àwọn teachers nínú àwọn staff tọkọ mi ń ké ó lọ ra ẹran iléyà ni ó dẹ̀ ṣe kòǹgẹ́ ẹ̀bú ṣé tí mò ń sọ yé Ìbàdàn yìí la ṣe sí. Si nínú àwọn ọ̀sáàsì tó kọ́ mi ní kéwù gangan ṣe tí mò ń sọ yé ń sìn wallahi alam ẹni tó bá ní fámìlì kan bẹ̀ wọ́n lẹ́ni tọ́kàn ló mọ̀ ìwọ tó yẹ kí bàbá ní tẹlómìn ẹlòmíì ìyá ẹlòmíì ọmọ ẹlòmíì tiẹ̀ rè ó lùsì bàbá àti ìyá rẹ̀ nínú pírọ́blẹ́mù yẹn now ìta expect kó ṣe òun kọ́ ló ṣe kí ni o òun kọ́ ló ṣe ní ìsìn tó bá gbọ́ news lẹ́ni ní ìsìn bí wọ́n bá bí ẹ bá sọ pé kán rìlíìsì ẹ̀ wọ́n ò ní pa àwọn òtún rìlíìsì ẹ̀ kó tún lẹ́jọ́ míì tí ó ṣe kí ni o tí ó tún jẹ́ pé ìyà ìtọ́ jẹ tán ó tún ku ìyà kí ni o ìyà míì tí ó jẹ. wọ́n ní ẹ̀tì rẹ̀ ń deteriorate ó ní di kọ́ lọ fún ìtọ́jú lábúrọ́ọ̀dù wọ́n ní kò sí tọjọ́ yóò sá lọ. ìyàwó ẹ̀ tó ń bẹ̀bẹ̀ pé ẹjọ́ ẹ fọkọ òun lẹ̀ wọ́n ní òsì tọjọ́ wọ́n tún ti kẹ́sùn míì sí lọ́rùn. tó o bá wọn wò ó lọ ní ìsìn èèyàn bíi tèmi àti tiẹ̀ náà ní lánàá tọ́já sí wípé àwọn wà nípò kíni o authority ṣùgbọ́n wọ́n ṣe kíni wọ́n sì lò wọ́n kówó ìjọba jẹ wọ́n náwó òlù bàṣàbàṣà lónìí wàá rè ní ìsìn ń fèsì kíni o wàhálà rẹ̀ ká fi wé pé jáànámọ̀ ti ẹ̀nu lápẹ̀rẹ̀ àwọn èèyàn kan dẹ̀ ń bẹ tó sí wípé wọ́n ṣe dáadáa tí wọ́n fún wọn láwọ́ọ̀dù eléyìí o ó ṣe dáadáa eléyìí o mo ti rí ọmọ tó sí pé ó ka kùránì dáadáa rí ní occasion kan tí wọ́n sì fún ní scholarship láti primary school dé university level. ó rí pé tá a bá wá wò ó ọlọ́run ló wáá dá gbogbo wa tá a jókòó yìí àti gbogbo ẹni tí ò sí ń bí kódà kéèyàn sọ pé jésù lolúwa àti ọ̀ǹtara rẹ̀ jẹ́ ni jésù kọ́ ló dá ọlọ́run ló dá jésù fún rẹ̀ ọlọ́run tó wáá dá wa yìí tó torí ẹ̀ dá wa ni ká wá sìn so wá rí ayé yìí nínú nǹkan tẹ́ ẹ gbọ́dọ̀ gbọ́yé òun ni wípé ayé yìí ó máa tán jọ kan kódà táyé ò bá tí ì tán wà mọ́ mọ́ tà kọ́díkọ́ mọ́tìkìyà mọ́tù níjọ́ tí kálukú wa bá ti lè kú lónìí olóòtú accident ṣẹlẹ̀ náà lùbàdàn accident tó ti ṣẹlẹ̀ ńbẹ́ àwọn èèyàn ò tó kú lálẹ́ yìí àwọn kan kú lánàá àwọn kan ń kú lọ́wọ́ bí mo ṣe ń sọ̀rọ̀ yìí àwọn kan á kú lẹ́ni àwọn kan ó kú lọ́la jojúmọ́ lèèyàn ń kú sórí téèyàn bá kú sánmọ̀ ní torí ẹ̀ jò wàhálà tí olórí orílẹ̀-èdè two bá kan só ti yé ilé òní torí ẹ̀jẹ̀ ẹ̀ńbà tí wàá kú ń tiẹ̀ ọjọ́ alkiyama ti tó nìyẹn nígbà tá a bá wá wà láyé yìí àwa tá a jẹ́ mùsùlùmí ń ṣe yàtọ̀ nìyẹn gbogbo ń tá a bá ń ṣe á padà lọ sọ́dọ̀ ọlọ́run á ṣe kí ni o ọlọ́run ni wàtẹ́kù yawman turja'una fi ila Allah thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yudlamun ọlọ́run ni ẹ bẹ̀rù ọjọ́ tọ́já sí wípé ẹ padà lọ sọ́dọ̀ ọlọ́run ọjọ́ tẹ́ gbogbo inú ọjọ́ yẹn láàlọ́ ọ̀dọ̀ ọlọ́run bẹ̀ lẹ́yìn ìwà àgbà náà ọlọ́run wàá pa kálukú wọ́n wàá fún kálukú nírò tí kálukú ṣe ń lé ayé wọn sì ní sábò ṣiṣẹ́ nìkankan ẹni tó bá ń ṣe tọ́lọ́run yóò gbà ládàá ẹni tó bá ń ṣe tí èsì tọlọ́hún òun náà gbẹ̀sẹ̀ so wá rí àwa fẹ́ sọ̀rọ̀ ìròyìn nǹkan méjì tí ó padà ṣẹlẹ̀ tí ò tí ì ṣẹlẹ̀ ṣùgbọ́n tó dá wa lójú pé yóò ṣe kíni o yóò ṣẹlẹ̀ sífàtúlì jánà wà náà ìròyìn àlìjánà àti ìròyìn iná ìròyìn kí la pè o ìròyìn àlìjánà àti ìròyìn iná tá a bá ń sọ̀rọ̀ àlìjánà tá a dẹ̀ ń sọ ọ̀rọ̀ iná àwọn nǹkan tó yẹ ká gbọ́yé ó pọ̀ màá gbìyànjú àti máa fò ínkẹ̀ máa mú wá díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ nítorí àsìkò torí ibi tá à ń lọ alákọ̀ọ́kọ́ níbi tá a ti gbé e, òun ni wípé kí ni tó gbọ́dọ̀ jẹ́ àkídátùlì muslim fìlìjánátì wànà kí ni tó yẹ káwa tá a jẹ́ mùsùlùmí ó gbàgbọ́ nípa aná àtàlìjánná àwọn nǹkan yẹn pọ̀ màá kẹ̀wò bóyá bíi méjì àbí mẹ́ta ń bẹ. alákọ̀ọ́kọ́ tí wọ́n bá bi èmi tí mò ń sọ̀rọ̀ yìí tí wọ́n bi ìwọ tó ń gbọ́ mi pé kí ni what is your belief about paradise and hell kí ni ìgbàgbọ́ rẹ ó yẹ kó o lè ṣàlàyé àwọn nǹkan tí mo fẹ́ sọ yìí. sóra kọ̀ọ̀kọ́ tá a bá sọ pé àlìjánà àlìjánà dáàrú nàìm dáàrú mọ́dá dáàrú nàìm ilé ìkẹ́ ilé ìgbádùn ni ilé ìwárè alẹ́tí àádáhàlọ́hù lílmùtẹ̀kínà sórí ilé yìí ọlọ́run ló pípíà rẹ̀ lẹ̀ ọlọ́run ló sórí ilé ni mo kọ́ kèé ṣe bíríkìlà òun kọ́ ló ṣe kan ṣe pẹ́ńtọ́ lágbàáyé lọ́kọ́ ilé yìí rè ọlọ́run ti pípíà rẹ̀ lẹ̀ ọlọ́run ṣe é létò lẹ̀ fáwọn wo ni o lílì mọ̀tẹ́kì àwọn tó bẹ̀rù ọlọ́run tá a bá ń sọ̀rọ̀ mọ̀tẹ́kì tẹ́kùwà àwọn èèyàn máa ń ṣe mistake nǹkan méjì ní jẹ́ tẹ́kùwà ìwọ tẹ́yọ kan bá ń bẹ lọ́dọ̀ rẹ tí kejì ò sí lásìtà tẹ́kìyàn èso olùbẹ̀rù ọlọ́run alákọ̀ọ́kọ́ nínú àwọn tí èèyàn fi máa jẹ́ mọ̀tẹ́kìn òun náà ni fíìlù tọ̀ art ìtọ́lọ́run bá ní ká ṣe ọlọ́run ní á ọlọ́run ní á ọlọ́run ní ká lo hijab ọlọ́run ní ká sáwọn òbí wa ká máa sọ̀rọ̀ rí lẹ́nu ká máa àánú ká lọ ṣe hajj ká máa dokun ẹbí pọ̀ ká máa ṣe dáadáa sọ́mọ kan ká máa rẹ ojú wa ńlẹ̀ gbogbo ń tọ́lọ́run bá ní àṣe yẹn ẹ̀ ń bá jẹ́ tẹ̀kí yán tọ́jẹ́ pé mo tẹ́kì tọ́jẹ́ ń tọ́bẹ̀rù ọlọ́run fílù tọ́ ṣe musa ń gbogbo ń tọ́lọ́run bá ní ó ṣe yóò máa ṣe kí yóò máa wàtẹ́ríkù lìmọ̀nì hiyat áó ìtìsínábù lìmọ̀áàsì nǹkan kejì tí ó jẹ́ èèyàn jẹ́ olùbẹ̀rù ọlọ́run ẹni ọlọ́run yóò wá fi ẹ̀sẹ̀ lẹ̀ mo fẹ́ kẹ́ ọ̀dà láì nǹkan méjì tí mo sọ yìí ẹni tí yóò bá jẹ́ ẹni tí ó wà lìjàn náà só ti yé ní ìsìn àní yóò jẹ́ kí ni o mọ̀tẹ́kìn olùbẹ̀rù ọlọ́run ta wá lolùbẹ̀rù ọlọ́run ta lẹni ọlọ́run àṣẹ́ni tí yóò bá jẹ́ ẹni ọlọ́run nínú nǹkan tá a gbọ́dọ̀ mọ̀ nípa arú ẹni bẹ́ẹ̀ yóò mọ̀ ṣe tọ́lọ́run bá ní ó ṣe yóò wá jìnnà sí kínní o yóò jìnnà sí ẹ̀ṣẹ̀ jẹ́mọ̀ sóyè àbí òye ara kó jìnnà sẹ́ṣẹ̀ yẹn ni ó fi jólùbẹ̀rù ọlọ́run èwo ló wá lágbára jù nínú fílù tọ́hát wàtẹ́rìkùlùmọ̀nì hiyat jẹ́mọ̀ ẹ̀gbọ́n àárín iye dáadáa sẹ́ẹ̀rí tó lágbára jù òun ni kéèyàn jìnnà sẹ́ṣẹ̀ mo fẹ́ kẹ́ ẹ gbọ́ mi yé dáadáa so orí tó bá lèèyàn jẹ́ lùbẹ̀rù ọlọ́run méjèèjì lọ gbọ́dọ̀ kó pọ̀ ó máa tẹ̀ láṣẹ ọlọ́run ó jìnnà sẹ́sẹ́ ṣùgbọ́n sọ́dọ̀ pé èwo ló lágbára jù tẹ́rùkùlìmọ̀ ni hiyat kéèyàn jìnnà sẹ́sẹ́ lọ lágbára jù limọ́ọ̀dà torí wípé liana amala tọ́hát torí pé àwọn aṣẹ́ eré àwọn aṣẹ́ dáadáa kọ́díyẹ̀ fọ́álù alibaru wàlfàjìr ẹni eré a máa ṣiṣẹ́ eré bẹ́ẹ̀ ni ibú náà ṣe máa ń ṣe kíni o bó ṣe máa ń ṣiṣẹ́ eré ṣùgbọ́n kéèyàn ò jìnnà sẹ́sẹ́ ẹni ọlọ́run nìkan ni ó lè jìnnà sẹ́sẹ́ jama ọgbọ́n tí mò ń sọ yé jẹ́ kí n fún ọ ẹni tí èsẹ̀ ni ọlọ́run rárá tí èsẹ̀ ni ọlọ́run ó lè máa ṣètò ọlọ́run Ramadan àwọn Christians kan mẹ́ta máa ń gbààwẹ̀ Ramadan mo ní àwọn tiẹ̀ láìkì àwẹ̀ ní Muslims yẹn sọ́wọ́ àtòrí ẹ̀jẹ̀ mú tẹ́kì sótórí ẹ̀jẹ̀ olúbẹ̀rù ọlọ́run sọ oríṣẹ́ rẹ àwọn Christians àwọn lọ hajj ọmọ Igbo ó ní that Hajj they said any prayer you don do at that Hajj Allah go accept am o me I I go do Hajj o if it's just for acceptance of my prayer ọmọ Igbo already àti lọ Hajj nítorí kádùá rẹ̀ ó lè ṣe kíni o kò lè gbà I'm telling you àwọn aṣẹ́wó tó já sí pé aṣẹ́wó ni wọ́n àwọn prostitute àwọn professional prostitutes wọ́n lọ Hajj tó jẹ́ pé ogun abánlé olórí burúkú gbà ni wọ́n kí ló fà á torí pé ọkọ wọn tó aṣẹ́wó wọn tó jẹ́ muslim òun ni sẹ́nétọ̀ òun ni gọ́vnà òun lọ́nàrẹ́bù ó sì ní kí ni o slọ́ọ̀tì free hajj ticket wọ́n bá fáwọn aṣẹ́wó wọn aṣẹ́wó tó já sí pé kèé kírun yóò sì lọ sí hajj ọba torí ẹ̀dẹ́ ni ọlọ́run ọ̀dá mi lóhùn só oríṣẹ́ eré ẹni èṣù a máa ṣe ẹni ọlọ́run náà máa ṣe ṣùgbọ́n iṣẹ́ tó jẹ́ iṣẹ́ ẹ̀ṣẹ̀ ká jìnnà ẹni ọlọ́run ni máa lè ṣe àsìbá bá ṣe ń tẹ̀lé tọlọ́run a tún wá máa jìnnà sí kíni o a máa jìnnà sẹ́sẹ̀ èyí ò ní ọjọ́ wá di olùbẹ̀rù ọlọ́run tá a fi wá lẹ́tọ̀ sí kíni o àlìjánnà ṣùgbọ́n iná dárul adhab wal iqab ilé ìyà ni ilé ìrè kò sí gbádùn ṣẹ́jú kan ń bẹ ní gbogbo ìgbà béèyàn fẹ́ mí ìyà ni ó fi mí bọ́ wúkọ́ ìyà ni ó fi wúkọ́ bọ́fẹ́ kò tí ẹ̀sẹ̀ rìn bẹ́ẹ̀ ẹkún ìyà ní gbogbo sẹ̀mí ayé ẹ̀ bọ́fẹ́ wọṣọ ìyà ní èwọṣọ bọ́fẹ́ jókòó orí ìyà ló jókòó lé lórí bó sún sẹ́gbẹ̀ inú ìyà ló sún sí bọ́bá lòun jọ́ǹpé jọ́ǹpì tọ́ba jọ́ǹpù òkè inú ìyà ló jọ́ǹpù sí what am I doing I am eating ìyà ní jẹ what am I drinking ìyà ní drinking bọ́bá sùn orí ìyà ló sún lé lórí bọ́fẹ́ gbẹ̀lélẹ̀ orí ìyà ní bọ́dà kùdélẹ̀ orí ìyà ní gbogbo sẹ̀mí ayé rẹ̀ nù ná ìyà ni àwọn wo wá làwọn tí yóò jìyà yìí àwọn kèfèrí àwọn tí ọ̀gbọ́n náà ń gbọ́ àbáwọn olùkọ́tọ̀ náà nínú àwọn ẹlẹ́sẹ̀ kọ́lọ̀kọ́lá èmi àti ẹ̀ tó bá wá rí bẹ́ẹ̀ ìgbàgbọ́ wa alákọ̀ọ́kọ́ ni wípé annalijanata wà nárọ̀ makhlukọta látẹ̀fúnìyá ni abada jama gbọ́ yé dáadáa o ọgbà pálíjà náà ti náà ọlọ́run ló sì dá wọn méjèèjì ò sì ní tán láéláé kọ́kọ́ gbọ́nu yé ọmọ tó fà àwọn kan sọ wípé àlìjáná àti iná wọ́n ní kàríkàtù ní pé it's not real wọ́n ní kò wà realistic pé àlìjáná iná rọ̀wò lẹ́ ń sọ àlìjáná tẹ̀já sí pé téèyàn bá kẹ̀ ti gbádùn díẹ̀ àlìjáná ọba tán iná èèyàn lè jìyà lọ láìlẹ́ tó bá ti jẹ̀yà bí ábíà ní ọ̀sẹ̀ kan iná ọ̀kẹ̀ kiri o yọ̀ọ̀kẹ̀ fà ní ìṣìkọ̀bà ní sínámà irọ́ ni ó ní pẹ́tọ́ lọ́wọ́ bá ń sọ̀rọ̀ àlìjáná àtàlù yóò ní khalidina fiha abada sọ̀rọ̀ àwọn èèyàn kan bẹ tó bá ti lè wọnú àlìjáná èyàn ọ̀dájú tọ́bẹ̀ ilé mú ọtọ́lọ́ ní wọnú àlìjáná èyàn tó ní jáde ń bẹ̀rù àwọn kan náà ń bẹ tó bá ti lè wọnú náà wọn àní jáde ń bẹ̀rù ọlọ́mọdé àwọn ògbó orun náà lè fi bá wọ̀ bẹ̀ ṣùgbọ́n àwọn kan ń bẹ wọn akọ wọ náà wọ́n padà jáde ṣùgbọ́n náà wọ́n já wọ̀ọ̀wọ̀ náà débi bá tiẹ̀ wá jáde mbẹ̀ àwọn yẹn àdìsí mbẹ tí n bá débẹ̀ máa padà ka à ń pè wọ́n ní jahanami yun kí mo náà pè wọ́n o ja àdìsí yẹn wọ́n bẹ́ wájú mi nígbà bá débẹ̀ àwọn ará jahanama àwọn kí mo pè o àwọn tá ti kọ́ wọ náà rí bí bàtà bá pèèyàn ní tẹ̀wọ̀n dé tẹ̀wọ̀n bọ̀ sẹ̀wọ̀n rí àwọn yẹn ti kọ́ wọ náà ká tó kí ni o àlìjánnà náà ṣùgbọ́n náà mọ̀jà wọ̀ wáyé mọ̀jà wọ̀ ọ́nà rárá àlùjánnà straight ni ó jẹ́ àwọ̀ so wá rí ọgbà pálí ìjànà àti iná ọlọ́run ló dá wọn méjèèjì ò sì ní tán láéláé àwọn tó bá ti wà lójú náà wọn ò sì péré khuludan ẹ máa ṣe péré ń bẹ̀ àwọn kan náà wọ̀ náà khuludan ẹ̀ tó jáde mọ́ ṣùgbọ́n àwọn kan wọ́n padà jáde nínú náà bìṣàfà àti ṣàfẹ̀rẹ̀ pẹ̀lú pé wọ́n rẹ̀ ní sìpẹ̀ fún wọn tàbí pẹ̀lú káànú ọlọ́run ṣe kí ni òkó nípa bá àwọn tá à ń sọ yìí àwọn mùsùlùmí ni o àwọn al-usat minal muslimin àwọn tó jẹ́ ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mùsùlùmí nítorí ẹ̀ṣẹ̀ kan àbí kejì tí wọ́n ṣe àgbàpá lìjàn náà táwọn dá náà àti náà ọlọ́run méjèèjì ò sì ní ṣe kí ni o kò ní tán ẹlẹ́kejì a gbà pé àlìjánà wà náà mọ ojú data méjèèjì ń bẹ kìí ṣe pé irọ́ jàmọ́ sóyè àbí òye ṣé wàá lálejò náà àti náà ọlọ́run dá sáàyè kan ó yàtọ̀ sí sánmà ó sì yàtọ̀ sí ilẹ̀ sọ́ra àwọn tá a fẹ́ máa sọ yìí ọlọ́run bá ń sọnù ìbẹ̀rẹ̀ sọ́ọ́tù lè bá kọ́rọ̀ ara ń tá a fi máa jẹ́ olùbẹ̀rù ọlọ́run tá a sọ lẹ́ẹ̀kan alif lami dhalikal kitabu la raiba fi hudan lil muttaqin tó tiri mọ̀tẹ́kì náà tá a láwọn ni wọ́n wà lùjẹ́ náà nìyẹn àwọn olùbẹ̀rù ọlọ́run ara tá a fi alẹ́dínà yúmínú nàbìlọ́gọ́ ibi àwọn tí wọ́n máa nígbàgbọ́ òdodo sí nǹkan tí wọ́n rí àwọn knowledge of the hidden àwọn nǹkan tó ara tó ni nta ń sọ nírọ̀lẹ́ yìí àlìjáná àti kíni o àti ní kò sí bá dì ńgbọ̀ bá kú yọ ọ́ padà regret ẹ̀ wàláyà ààyè náà dẹ̀ dá wọn sí ó yàtọ̀ ó yàtọ̀ sánmà táwọn wòye ó sì yàtọ̀ sórí ilẹ̀ ayé sọ́ra náà yìí ara táwọn kèfèrí ṣe ń ta kò ọ̀ta kò làákà yìí wọn pé lẹ́sẹ̀ aṣọ pálí ìjà náà àti náà ń bẹ sọ pé ibi tó wà ó yàtọ̀ sánmà àtìlẹ̀ ibo ló wá wà jẹ́ kí n jama ọmọ tí obìnrin tó lóyún ẹ̀ sínú yẹn tí wọ́n bá sọ fún ọmọ èmi àti ẹ̀ta àjókòó yìí gbà wà ní oyún sọ̀rọ̀ bá àlè rántí mọ́ tó bá sọ fún wa wípé àyè kan dẹ̀ ń bẹ o ilé ayé náà ń pè o ilé ayé yìí ó tóbi ju ikọ̀ ìyá rẹ lọ nílọ́po ten hundred trillion yóò nìrọ̀ ni pé ọ̀ọ́ ọgbọ̀ ọgbọ̀ ikùn ìyá mi tí mo ti ń gbádùn tí màá lọ sí nọ́ọ̀tì màá lọ sáwọ́tì west east tí màá yí kí bìlífù ọmọ tó wà lóyún ni pé kò síbi tó tó fẹ̀ tó ikùn kéde o ikùn yóò mọ́ jẹ́mọ̀jọ àti adélé ayé wọnú skul tẹ̀ wáyé lásán off ikùn obìnrin mélòó lèèyàn fẹ́ yọ nínú skul yìí nìkan èèyàn lọ tó lé ní ten thousand ikùn obìnrin lásán wọ́n á gbọ́gbà tó wà ní oyún tọ́lá sọ fún ọ wípé ilé ayé tàn lọ o wá wo the whole Ìbàdàn ká tó wá sọ Ọ̀yọ́ state wá sọ Nàìjíríà ká sọ West Africa ká tó sọ Africa ká tó wá sọ gbogbo àwọn continent tó wà lágbàáyé ikùn obìnrin mélòó la fẹ́ yọ ń bẹ̀ ṣùgbọ́n torí pé ò tí ì débẹ̀ ọmọ alágídí ní oyún pé irọ́ ni kò sáyé kankan tó fẹ́ tó bá wọn ṣùgbọ́n torí pé ọlọ́run tó bá wa pé alladina yu'minuna bil ghaibi wa yuqimuna salata wa mimma razaqnahum yunfiqu àwa gbà pé àlìjànnà ń bẹ iná ń bẹ àlìjẹ́nà àti iná ó tóbi ju sánmà àtìlẹ̀ lọ ààyè míì lásán ló wà kódà ẹlòmíì nínú wa ààyè tá a nínú àlìjẹ́nà ó tóbi jayé ìlọ wàláì tó bá gbé sínú ọpọlọ rẹ ó crack tó bá gbé sórí íńtánẹ́ẹ̀tì yóò sì dàrú ságbà bọ́ọ̀lù ọ̀sẹ̀ sọ o ò lè gbọ́ yéjú bá náà lọ kọ́ ọgbà pé àlìjẹ́nà ń bẹ iná ń bẹ ọlọ́run ló sì dá wọn ọba alágbára ọba tó tóbi ó sì dá wọn sáàyè kan tó yàtọ̀ sí sánmà àti kíni o ilẹ̀ ààyè tọ́lọ́run dá wọn sí pàápàá àlìjẹ́ náà wọ́n àpààyàn bẹ́ẹ̀ ni wọ́n àtàjẹ́ ẹlẹ́ẹ̀bẹ́ẹ̀ ni wọ́n àpẹ wúrẹ́ bẹ́ẹ̀ wọ́n àpá chicken bẹ́ẹ̀ ni wọ́n àpẹ fọ́n bẹ́ẹ̀ ni ààyè mi mọ́ lọ́wọ́ bá dá sí. àwọn tí ó sì wà àlìjẹ́ náà láti sọ lẹ́ẹ̀kan àwọn tí ó wọ náà láti sọ yẹn. tó bá wá rí bẹ́ẹ̀ a nídìí ká wá gbọ́ yé bóòlù àlìjẹ́ náà gan ṣe rí bóòlù ni àlìjẹ́ náà ṣe kí ni o bóòlù ló ṣe rí ń àti sọmaráìsì ni torí pẹ̀lú tí mo ní ń bì í àsìkò tá a nígbà òtò sọ̀rọ̀ ìyá àlìjẹ́ náà nìkan débi pààtọ̀ wa mú tiná mọ́ so wá níbi tá a ti kọ́ mu gbogbo àwa tá a bá jẹ́ mùsùlùmí wọ́n fẹ́ ká máa tọrọ àlìjẹ́ náà ká sì máa fọlọ́run wá sọ kúrò níbi kíni o iná so nígbà táwọn kan bá ń tara wọn jẹ ẹlòmíì olóhùn ti dẹni ọlọ́run tán wọ́n mọ̀ lo arábìnrin rọ́bìnrin àti dàdàwíyà kan pé ó ní wọ́n ọlọ́run tó pé òun bá ń sìn ọ́ nítorí kóhun olè wà lùjẹ́ náà ni mọ́jọ wọn wà lùjẹ́ náà ká lóhun bá ń sìn ọ́ nítorí kóhun má bàa wọ́ná iná gan ni ó ti òun sí ọwọ́ ajá nàbí ọlọ́run àbọ̀jẹ́ ẹ̀ tọ́lọ́ rán sí wa. alákọ̀ọ́kọ́ ń bẹ̀ àkídà àwọn àfáàlù súnà ni wípé mùsùlùmí máa ń tọrọ kíni o àlìjẹ́ náà mùsùlùmí ó sì máa fọ ọlọ́run wá sọ kúrò níbi kíni o iná níbi tó lágbára dé nínú òun wákàtí márààrún ànábì máa ń ṣe bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam kí ni táwọn ẹbí máa ń sọ nínú àdúrà tó máa ń ṣe níbi kíni o tá a bá wà nínú ọ̀ràn kan yóò ní wọ aláwùmọ̀ ìní a'udhu bika mina àdábì jahannama ìwọ ọlọ́run mo fi ọwọ́ sọ kúrò níbi ìyà náà jahannama wà mina àdábì lẹ́kọ́búrì mo tún fi ọwọ́ sọ kúrò níbi ìyà sàárè wà mí fitinati lè máa yá wálé màmá tí. mo ń fi ọ̀rọ̀ sọ kúrò níbi kíni o wàhálà àsẹ̀mí ayé àti wàhálà àti ń bá kú tán wàmí sáré fitinatil masih ìdájà àti kúrò níbi aburú ọkùnrin antichrist ọkùnrin olórí ibú kan tí ń bọ̀ lópin ayé tí wọ́n máa pèrè ẹ̀ lọ́lọ́run tí wọ́n kọ síwájú orí ẹ̀ pé ká fa ọ̀rọ̀ ó ṣe o ìyá náà ànábì àṣìmọ́ tó pé wọ́n lọ ìní alukàlìjà náà mọ̀ ń bí ọ̀ kó o ṣe kí ni fún mi o kó o jẹ́ kí n wọ àlìjẹ́ náà àwọn ìbáàdù rahman ọlọ́run bá tún sọ̀rọ̀ wọn àwọn ẹrúsìn ọlọ́run ara àwọn tí ó wà àlìjẹ́ náà àwọn first class nínú àwọn ẹrúsìn ọlọ́run wọ́n mọ̀ sọ pé rọ́bà náà ìṣirí fún àná àdábàjá náà iná àdábàká náà gbọ́rọ̀ àwọn ẹni ọlọ́run gangan nìyẹn tọ́lọ́wọ́n bá ń ròyìn wa pé àwọn yẹn ni wọ́n wà ní Jannah wọ́n máa wá sọ wípé ìwọ ọlọ́run ọba sífà náà àbábàjá náà ìwọ ọlọ́run mọ̀jà wọ náà làwọn bí ìyá náà já náà mọ̀ torí pé iná àzábà áká náà gbọ̀rọ̀ ọmọ sọ̀rọ̀ pé ìwọ tó ọba jẹ́ tíjà àwọn ọmọ kan bẹ tọ́já sí wípé tó ọba sọ́ra ó lu ọmọ pa ọmọ tọ́já sí pé tó ọba lu àwọn yòókù lẹ́gbàá mẹ́wàá tó ọba lu twenty wà lẹ́yìn kò ní sọ́kọ́ ó sì ní azẹ́kẹ́ kéne ọ tó o bá ṣe sùúrù ó ló kó yẹ lọ́rùn sọ wá rẹ tọ́jẹ́ kó rò lè mú yà kò lè mú yà ajá iná àdábà ìyá ajá burú ọkọjá tá a máa mú ọkọjá nǹkan téèyàn lè sọ wípé kí ni o jẹ́ lo ìṣẹ́jú díẹ̀ ń bẹ́ẹ̀ ìyà tó burú ni kọ́lọ̀ ọmọdé ajẹ́ àṣé a máa pàápàá nínú ọ̀rọ̀ wákàtí márààrún wa àdúrà tí mo ṣe lẹ́ẹ̀kan yẹn ká lọ wá sórí ọ̀nbẹ náà wọ́n gbogbo àwọn àsìkárù káàkiri táwọn sọ pé wọ́n lọ́n làwọn ń bi ìyà aná làwọn ń bi ìyà sàárè làwọn ń bi wàhálà nù sẹ̀mí ayé àti tábà kú sì làwọn níbi kíni o aburú ọkùnrin Masiu Dajjal ọkùnrin olórí ibú kan ti ń bọ̀ lópin ayé kọ́lọ̀ a bá ti ń ṣe léyìn ara pé kíni o à ń bákan náà sọ wá rí àlìjẹ́ náà ó ní àwọn ọkọ̀ tán máa ń pè iná òun náà láwọn ọkọ̀ tán máa ń pè tọ́lọ̀ ń dẹ̀ fi rinlẹ̀ náà Kùránì àwọn ọkọ̀ yẹn pọ̀ débi wípé ọ̀dà ká mọ àwọn ọkọ̀ yẹn sótìyé a lè máa fi Ọlọ́run wá sọ̀ kúrò níbi gbogbo àwọn nǹkan tó ní í ṣe pẹ̀lú ìyà iná kọ́lọ̀kọ́lá ẹ̀mí àti ẹ̀ alákọ̀ọ́kọ́ kí mú látòrí àlìjánná sórí tá a bá sọ̀rọ̀ àlìjánná àwọn orúkọ tó lọ́n fi rinlẹ̀ fún un ọlọ́bí mẹ́tàlá sọ́rọ̀ mi yà bí òye alákọ̀ọ́kọ́ gangan ni àlìjánà fúnra rẹ̀ gangan ilé ìdẹ̀ra arókọ tó máa ń pè é tún jẹ́ àlìjánà ní ọgbà garden ọgbà àtọ́já sí pé ọmọ gbádùn ó tó délé àwọn ọba wú ọ̀ka ìwé ó sì máa wú gbogbo rẹ̀ tutù kódà ju ac lọ torí natural kíni o natural atẹ́gùn natural ni ọmọ fẹ́ pé wá rí bọba ń tọ́lá wọ̀ kan jẹ́ bẹ́ẹ̀ à ń bọ̀ débi pè lálìjẹ́ náà ọlọ́run wá ló kọ ìlọ́nà tó pọ̀ nínú Quran ara ní Quran chapter two verse one one one torí àsìkò mi ni máa kà wọn a máa pè ní alẹ́húsínà máa ibi tí ti lẹ́sàn-án ẹ̀sán dáadáa irú ló Quran dákọ̀ lẹ́lẹ́húsínà ọlọ́run ní sọ́rọ́tù nìsa Quran chapter four verse ninety five tọ́lọ̀ ọba àlékè ọlá ń sọ nípa pé kí ni wàhádà lọ́wọ́ lè húsínà àsádéhùn àlìjánná ọlọ́run ṣe é lẹ̀ fáwọn tó bá ń gbìyànjú sójú ọ̀nà rẹ̀ orúkọ ẹlẹ́ẹ̀kẹta àlùgúrúfà ìtàn pè ní gúrúfà ní yàrá yàrá tó ti máa gbádùn àṣé ilé ìgbádùn òun ni kí ni o àlìjánná wùláyíkà ìjùzáwó náà lògúrúfà tàbí máa sọ́bà wàyùlà kọ́ọ̀nà fi àtàhíyàtà wàsálàmù àti gbogbo àwa tá a bá ṣe sùúrù ọlọ́run ní àmọ́ mutí àmutí ọlọ́run ní ọmọ ní boyfriend ò ní boyfriend ó ní ọmọ ní girlfriend ò ní girlfriend èè e máa werékéré èè e máa ságì èè e máa serunkírun gbogbo ntọ́lọ́run bá ní ọmọ ṣe ò ṣe ntọ́lọ́run ní kò ṣe òun ṣe sùúrù ni àṣẹ gbogbo àwọn tó bá ṣe sùúrù àwọn èèyàn yìí á fún wọn ní kíni o àlùgúrúfà àṣẹ àlùgúrúfà ń bẹ̀ yẹn ní kíni o àlìjánná wọ́n padà wọ àlìjánná ọlọ́run jájẹ́ kan náà àwọn tí yóò wọ àlìjánná ẹlẹ́kẹrin ni alfiridaus alfiridaus yẹn òun lààyè tó ga jù lálìjánná aró olùkọ́ àlìjánná òun náà ni kódà ibi tọ́lọ́wọ́n bá ti sọ́pọ̀ nù kùránì ní suratul mu'minun pọ̀lẹ́sìtà twenty three nígbà tọ́lọ́wọ́n bá ń sọ nípa àwọn olùgbàgbọ́ òdodo ọlọ́run wá níṣẹ́ ráwọn tá à ń sọ yìí alladina yarithuna alfiridausa òmùfìyà khalidun sọ́ra àwọn mọ̀mìnì àwọn ni wọ́n jogún àdìjàn náà kéde o fìdáwùsà òmùfìyà khalidun náà wọ́n sì gbére ń bẹ̀ wọn àníjáde ń bẹ̀ wọn níbòmí ọlọ́run bá tó lo fìdáwùsà yìí pàápàá tábà lọ suratul Kahf Quran chapter eighteen verse one oh seven innal ladhina amanu wa amilu salihat kanat lahum jannatul firdaus nuzula àsáwọn tó bá jásí pé wọ́n gbọ́ ọlọ́run gbọ́ tán ṣiṣẹ́ rẹ̀ ọlọ́run ládìjàn náà fìdáwùsà yìí ibẹ̀ ni wọ́n ó dé sí tí wọ́n ti máa gbádùn ó kọ ẹlẹ́ẹ̀karùn òun ni jannatu na'im jannatu na'im ọgbà àdẹ̀ra ọgbà àdẹ̀rùn ọgbà àgbàdùn ọlọ́ọ̀dẹ́mi àti ẹ̀já wà nú àwọn tí yóò wọ̀ tó lọ wo Quran chapter five sọ́ọ̀tù lè ayah sixty five ó rí mbẹ̀ torí àsìkò tá à ń sọ ọ́ lò ẹlẹ́kẹfà òun ni jannatu adin jannatu adin só ti yé ọgbà àtọ́já sí pé kí ni o gbogbo nǹkan rọrùn gbogbo nǹkan gbádùn òun ló wà níbẹ̀ tó lọ wo sọ́ọ̀tù Tawbah Quran chapter nine verse seventy two ó rí bẹ́ẹ̀ kọ̀sásìkò bá máa ka torí bọ́lá wọn bá ń sọ àwọn ìròyìn kọ̀ọ̀kan ni tó fi mú àwọn ìròyìn yẹn wá irú bẹ́ẹ̀ ní ìṣòwò àdà lọ́wọ́ lìmọ̀mí náà lìmọ̀mí náà ti jàǹdà tí ń tẹ́jú lèmi tájì rẹ̀ ní àwọn khalid náà sákàtọ̀ yìí bàtà fi jàǹdà ti àdì wàlúwà lómi náà lọ́yìn akbar dárìkà wal fawzul azim ọlọ́wọ́ bá ń sọ àwọn nǹkan tí ó jẹ́ àmọ́ wọ àlìjánná yẹn suratu tawba àkùrẹ́ chapter nine verse seventy two ibẹ̀ ló ti rí yẹn ẹlẹ́keje òun ni jannatu lè hold jannatu alukul òun yẹn ní Quran chapter twenty five Suratul Furqan aya fifteen ìtumọ̀ tiẹ̀ ni pé àlùjánnà tá a ti máa ṣe gbére ẹ bá ti wà àlùjánnà kò tún jìyà mọ́ kọ́lọ́njọ́dọ̀ wọ́ọ́kà kò sí àlùjánnà jannatun aliya jannatun aliya àlùjánnà tó ga àsáwà tá a bá ti wà àlùjánnà ìwọ ló ìwọ gan ni people of authority ìwọ ni ọwà highly placed sórí èèyàn lè jẹ́ president láyé èèyàn lè jẹ́ nítorí ó jẹ́ commissioner kó minister kó jẹ́ sẹ́nétọ̀ tí èbá ti ń ṣe mùsùlùmí tí èbá sẹni ọlọ́ọ̀ níjọ́ tó bá ti lè kú tọ́rọ̀ ẹ̀bẹ̀ lè já sínú náà ó ṣòfò níjọ́ tó bẹ́ẹ̀ lè kú tó bẹ́ẹ̀ lè kí káàbọ̀ sí jáàmù tí ẹ ta ṣùgbọ́n wọ́n tọ́já sí pé ilé ayé inú kùkú adìẹ ló ń gbé kódà níbi tó ta fún ọdẹ gan kùkú adìẹ ìyọ̀rọ̀ tó wà ń bẹ̀ ọwọ́ mánéèjì gbé bẹ́ẹ̀ o ò tún rí bẹ́ẹ̀dì ẹni onídòló tó ṣe kíni o ló fi ń sùn nínú kùkú adìẹ ló ti ń jí ibẹ̀ ló ti ń kírun ibẹ̀ ló ti ń ṣe tọ́lọ́run sèǹsẹ́ lè ní ọba ti kú ìwọ gan lọ́wọ́ ìwọ lọ́lọ́run ìwọ lẹ́ni ọlọ́run ìwọ làyè rẹ ga wọn ó gbọ́ sínú àlìjánná ni suratul Haqa àyà twenty to twenty three ọlọ́run ọba sọlẹ̀ fi jannatin àlìyà ha daniya ó pẹ́lẹ́ kẹsàn-án òun ni dárul akhira ilé ìkànnì ilé tọ́já sí pé gbogbo ẹni tó bá ti ṣe tọ́lọ́run láyé ibẹ̀ ni wọ́n kàn gun ọ̀rọ̀ wọn sí tọ́ba lọ suratul Baqara Quran chapter two verse ninety four ó rí ẹ̀rí eléyìí ò ní bẹ́ẹ̀ salam ilé àlàáfíà téèyàn bá ti lè wọ àlìjẹ́ náà kò sí wàhálà kankan fún ọmọ àlàáfíà ni kó o fẹ́ jẹun àlàáfíà o fẹ́ mumi àlàáfíà o fẹ́ sùn àlàáfíà kò sí wàhálà kan ẹnìkéde kan ibì kan jóná o odò ọ̀kú wà bì kan o omi gbóná jó lẹ́nu o wàhálà kan ṣẹlẹ̀ o kò sí wàhálà kankan máa nù àlìjẹ́ náà ilé kíni o ilé àlàáfíà ni kọ́lọ́jà o lọ́wọ́ sọ́tù lànà àm Quran chapter six verse one twenty seven làwọn dárú sàlámì ẹ̀ ń bíi wọ́wọ́ wà ní yìí mímọ̀ kánú yàmùlù àwọn ẹni ọlọ́run yẹn ó kọ ẹlẹ́ẹ̀kọkànlá òun náà ní dárú lọ́kọ̀rọ̀ dárú àlùkọ̀rọ̀ ilé tó fọkànbalẹ̀ ilé tó stable tí ò sí wàhálà tí ò sí fóòrò ń bẹ tá a bá lọ wo sọ́ọ̀tù gọ́ọ̀fì Quran chapter forty verse thirty nine àárí eléyìí níbẹ̀ tọ́lọ̀ ní yá kọ́ mi iná máa ń lè àyà tó dún ní àmọ́ta wà iná ilé àwọn olùbẹ̀rù ọlọ́run ilé àwọn ẹni ọlọ́run ní sọ́rọ́tù nahal Quran chapter sixteen verse thirty ọlọ́run bá sọ ilé ìníbẹ̀ orúkọ ẹlẹ́ẹ̀kẹtàlá òun náà ní dáhùn lè mọ̀ kọ́ wọ́n ti ilé tọ́já sí pé bẹ́ẹ̀ láàdùn sí tí kò sí pé ẹnìkan kan ó lè wá ń bẹ̀ só ti yé kò sí pé wọ́n ń wọlé èèyàn bẹ́ẹ̀ kò sí nǹkan kan tí ó jọ nínú eléyìí tí à ń rẹ̀ ìyẹn ni kí ni o dáhùn lè mọ̀ kọ́ wọ́n ti tábàlà òṣòro tù Quran chapter forty ayah thirty five àádìtọ́lọ́ ọ̀gbẹ́ àlẹ́dí àhálà náà dáwọ̀ lọ́kọ́ ọmọ tì mí fọ́ọ̀bì yìí láyà mọ́ sùnà fi ànásọ̀gbọ̀n wà láyà mọ́ sùnà fi yá gbogbo ẹ̀rí eléyìí náà ṣe kéde ó wà bẹ́ẹ̀ sọ wá rí iná ọlọ́mọ sàwá lọ́mọ iná òun náà láwọn ọkọ̀ bu tiẹ̀ ilé ìtọ́jà sí pé kí ni òun ni wọ́n fi sọ àwọn ọkọ̀ yẹn alákọ̀ọ́kọ́ nínú àwọn ọkọ̀ tí wọ́n máa ń pe iná kọ́lọ́ọ̀kọ́ la èmi àti ẹ̀ńbẹ̀ òun ni àlìjẹ̀hìm tá bá wípé àlìjẹ̀hìm ọlọ́run nínú àṣánná kàbìlì hákì bàṣírọ̀ wà nàdíyọ̀ wàlà tus alu an ashabil jahim Quran chapter two verse one nineteen sórí jahim yẹn rè iná tí ń jó gerere ni iná tó dá sí pé tá bá jù yàn bẹ́ẹ̀ tí wọ́n máa jó yàn kọ́lọ̀kọ́lá ìní àti ẹ̀ níbẹ̀ ẹlẹ́kejì ni àlùhútọ́mà kàlà làyùnbà bánà fìlì hútọ́mà suratul humasa àyà kẹrin nìyẹn àròkọ náà òun ni hútọ́mà ti ń jó yàn gere tí wọ́n máa jó yàn téèyàn máa pariwo téèyàn tínú èèyàn ní dùn òun ní jẹ́ bẹ́ẹ̀ ó pẹ́lẹ́ kẹta òun ní àṣẹ̀yìn sẹ̀yìn ọlọ́run ló yẹn náà púpọ̀ iná ti ń jó gerere blazing fire tọ́já sí pé kò sí pé bọ́yọ̀ lọ ọ̀lẹ̀ ńjọ́ kan rí jojúmọ́ ní ọmọ ẹ̀lò òkè sí tíwà lọ́wọ́ máa ṣẹlẹ̀ lọ́lọ́wọ́ bá sọ́kè fàrí kún fílí jánà ní sọ́lọ́tù ṣòro rẹ́tàlá forty two pé àwọn kan ọmọ ẹ̀lọ́ náà lè dènà wà fàrí kún fi sẹ̀yìn àwọn kan ó sì máa lọ náà sẹ̀yìn tí ọmọ ọlọ́run bá sọ tó jọ bẹ́ẹ̀ náà pé iná lẹ́bí náà yá kúrú náà wàhálà náà sì torí mọ́ iná máa yá kúrú náà fi bò tó ní ìnáró wàṣà yasùláwò náà sẹ̀yìn rọ iná náà ni ọlọ́run já wọ́ ó kọ ẹlẹ́ẹ̀kẹrin àsàmù ọmọ tí ń jẹ́ sàmù pọ́ìsìn kí mo pè jẹ́ mọ́ pọ́ìsìn ní tọ́jà ká máa pè bẹ́ẹ̀ tásìkò bá gbàwà tọ́lọ́ máa ní adé bẹ́ẹ̀ ó rí gbogbo oúnjẹ táwọn ọmọ náà máa jẹ pẹ̀lú pọ́ìsìn igi pé wọ́n fẹ́ jẹ nǹkan báyìí poison ni igi ibẹ̀ poison omi inú iná poison ètùtù tí wọ́n mọ̀ mú bẹ̀ poison aṣọ tí wọ́n wọ̀ pẹ̀lú poison ibi tí wọ́n jókòó sí pẹ̀lú poison gbogbo sẹ́mi ayé wọn yóò wà poison nínú náà ni. inú ìjà sọ ọmọ náà ò ní fẹ́dọ̀ lórí òróǹro kò ní gbádùn one second sí báyìí nínú iná wọ́n máa jẹ ìyà gbogbo ìgbà ni pẹ̀lú wàhálà pẹ̀lú ìbànújẹ́ pẹ̀lú kíkorò ni ni wọ́n máa mẹ́ta fifty two verse twenty seven nígbà tá a bá wá ń dúpẹ́ ọlọ́run jẹ́mi àti ọwọ́ àánú àwọn tí wọ́n máa dúpẹ́ tá a bá wá wà lìjẹ́ náà wọ́n ní wọ́n lọ fama náà lọ wà lẹ́yìn náà wà wà kọ́ náà àbá àbàsámi. àdúpẹ́ fọlọ́wọ́ bá ah, o ọlọ́run wá ṣèdẹ̀kùn rẹ̀ lé wa lórí ọwọ́ ṣèdẹ̀ra rẹ̀ lé wa lórí ọwọ́ àlàwà ń bi ìyá kíni o ìyẹ ẹlẹ́tẹ̀ẹ́ lérò ìyẹ onípọ́ìsì ìyàtọ̀ ẹ pẹ̀lú oró burúkú òun ló mú dání téèyàn máa pariwo oró oró oró irú kí leléyìí ẹ ṣàánú òun ẹ làwọn bẹ́ẹ̀ náà lóró rẹ̀ ọmọ àpọ̀ sí kọ́lọ́kọ́lọ́ èmi àti ẹ̀mẹ́ ni anaru iná gangan fúnra rẹ̀ ẹ̀rí eléyìí ń bẹ so many verses nínú Quran bẹ́ẹ̀ kákẹ́lù Suratul Baqara aya twenty four Quran chapter two verse twenty four torí àsìkò jahannam náà òun ni náà lóyún nínú Quran Taba lọ wo kọ́ńtà two verse two oh six ọ̀nbẹ̀ẹ̀nbẹ̀ iná lẹ́dí iná káfà omi alifẹ́ràn ṣẹlẹ̀ fi iná rí jahannama khalidi iná fi ya ọlọ́run ló tọ́pọ̀ nínú alukur'an ẹlẹ́kẹ̀dẹ̀ òun ni sì jíìn ẹ̀wọ̀n ní jẹ́ bẹ́ẹ̀ ẹ̀wọ̀n sọ̀rọ̀ pé ní ìsìn tíyàwó á jẹ́ èèyàn gbà míì tó bá ráyè sá lọ yóò tó ṣe kíni o yóò tó lọ ọ̀nà ju inú ẹ̀wọ̀n làwọn ọmọ náà wà kò síbi tábà sá síwájú ìyà tó bá sọ sẹ́yìn ìyà ni ọ̀tún ìyà òsì ìyà òkè ìsàlẹ̀ gbogbo olú ibi tó wà wọn wà ní ní freedom kò sí pé wọ́n fẹ́ sá lọ inú ẹ̀wọ̀n òun ni sí jim arúkọ náà ni nínú sọ́ọ̀tì mọ̀tọ̀ fífi ayé ẹlẹ́ẹ̀kejì ọlọ́ọ̀ni kàlà iná fìtábàlì fìjárì làfíìsì jì ó rà àwọn pòkì àwọn ọ̀tá ọlọ́run ibi táwọn padà dé sí òun nínú náà sì jí nìyẹn ọlọ́run kó làwọn bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹjọ ni sàkọ sàkọ iná sàkọra so onílé eléyìí gbogbo ẹni tí èèbá kírun àwọn ni wọ́n wọ̀ bẹ̀ máa sàlákà kún fi ìsákọ̀ kọlu lámúnákù mí náà mùsọ̀lì wà lámúnákù nọ̀tẹ̀ ìmọ̀lì mìsìkì wà kún náà nà húdù máa lọ́kọ̀ ìdí wà kún náà nà kábíbù ìyàwó mi dì hátà àtàlẹ́lì yẹ̀kì gbogbo ẹni tí èèbá kírun iná sàkọ̀rọ̀ ni ó wọ̀ ẹni tí ó bá gba ọjọ́ ọ̀kan ìgbọ̀ iná sàkọ̀rọ̀ ni ó wọ̀ gbogbo ẹni tí èèbá láàánú tálíkà lójú tọ́jà pé bámúbámú ni mo yó wọn èsè sàárà àwọn èsè tọrẹ àánú kọ̀ láàánú kankan lójú iná yẹn ni wọ́n wọ̀ ọ̀kan nínú àwọn náà ni tábà Suratul Qamar Quran chapter fifty four verse forty eight ọlọ́run sọ̀rọ̀ náà yẹn náà níbẹ̀ kọ́lọ́kọ́lá ẹ̀mí àti ẹ̀mẹ̀ ẹlẹ́kẹsàn-án òun ni àlàáwíyà àlìkílàbẹ̀ o àlàáwíyà sórí àlàáwíyà yìí rè ń tiẹ̀ àwọn kan náà ni ọ̀wọ́ ọbẹ̀ ọlọ́run bá ti sọ̀rọ̀ tiẹ̀ náà nínú Al-Qur'an Suratul Qari'ah láti àyà kẹsàn-án kẹwàá dé kọkànlá fàwùmù hàwíyà wàmọ́ àdìrọ́kà máa yíya náà ló hàmìyà àwọn kan náà ni wọ́n wọ̀ bẹ̀ ẹlẹ́kẹ̀wàá òun ni kíni òun ni làzọ́ sọ́wádìí làzọ́ kọ́lọ́kọ́lá èmi àti ẹ̀ nínú iná làzọ́ fàǹdárì tukùn náà rọ́ tàlàzọ́ láyà sùláhà àwọn olórí ibú èèyàn àwọn ni wọ́n wọ iná yẹn kọ́lọ́kọ́lá èmi àti ẹ̀ ní ibẹ̀ alimoyim díẹ̀ nínú àwọn okọ̀ àlìjá náà àtòkọ kíni o náà òun nìyẹn ọyẹ jáde látòrí àlìjá náà ibẹ̀ ni kọ́lọ̀jà kankan ọ̀rọ̀ tí wá sí. so orí táàkùn gbóyè ni pé ìròyìn àlìjẹ́ náà tí mo fẹ́ sọ sábà tọrọ àtànàbí rẹ sọ sọlọ láàrin ọsàn àdìsí tí máa kọ́ fi bẹ̀rẹ̀ àdìsí àfọ àwọn sáàlù gbónú sáàd àsàáìdì òun ni màá fi bẹ̀rẹ̀ sórí àfọ àwọn sáàd ó ṣàlàyé lọ fún wa nípa àdìsí yẹn gùn Ànábì wa ń ṣàlàyé fún wọn nípa ìròyìn àlìjánà ó wá sọ fún wọn pé ó ní ẹgbọ́n mi o ó ní sẹ́ rí iná fi á mọ́là àìnọ̀rọ̀ àti ó ń bẹ nínú àlìjánà nítòjú òrìrì sọ ayé bì tó o bá súnmọ́ àwọn olówó àwọn nǹkan kan bẹ tọ́jà pé ìfò nǹkan èèyàn rẹ̀ kó sẹ́fẹ̀ nǹkan báyìí tó ń bẹ láyé nígbà tó fi iye kan jẹun lásọ̀rọ̀ tó bá rọ̀ tó wọ̀ lọ sí ráìsì àti ẹ̀wà tẹ́mi náà ń jẹ ni kì í ṣe ráìsì àtẹ̀wà ni wọ́n fi jẹ sọ̀rọ̀ pé bisikíìtì pẹ̀lẹ́ pé bisikíìtì tí wọ́n rà ní five naira ten naira bisikíìtì of its size tí ò dùbà náà lọ́jọ́ pé kí o five thousand ní wà so agree àbọ̀ agree ṣé wọ́n jẹ́ rí èmi ò jẹ́ rí bisikíìtì náà ni kò ní dúkú kulú bẹ́ẹ̀ lọ ó lè jẹ́ five thousand ni ṣùgbọ́n tó o bá jẹ́ ìwọ gọ́ọ̀mọ̀ kan wà energetic ìwọ gọ́ọ̀ níbi agbára dé ìwọ gọ́ọ̀ nípa láàfin àṣekí ni o tó ọ lálìjẹ náà ìtì bẹ́ẹ̀ ojú òrírí wàlà ọ̀hún sẹ́mi etí ọ̀gbọ́rí wàlà ọ̀kọ́tọ̀rọ̀ àlà kọ́lù bìbáṣà kò rú yẹlẹ́mì ẹnì kankan rí àdébí àsàlẹ̀ pé tó bá wù yẹn ka ọ̀rọ̀ ọlọ́sẹ̀ pé tàtàjà fáájú ló wù alẹ́ mọ̀gá ọ̀jẹ̀ yẹ̀dùrún náà rọ́bà òkò fàwọn àtọ̀pá náà sàkínà fàlátàlámù náà sọ ma ó fi aláwọ̀ mi kúrọ̀ tí ayún jàzá àbìmọ̀ kánú ya wọn ìtọ́jà kábàdì ìsì bẹ̀rẹ̀ ni pé àwọn tá a fẹ́ máa sọ ní ìsìn ojú wa òrìrì gbé tiwa bí ó ṣe ń bọ̀ ọkẹ́ ń bọ̀ ni níjọ́ tá a bá tó wọbẹ̀ ẹ̀ ah masha allah àṣàlì ìjẹun náà tá a gbọ́dọ̀ rẹ̀ ni kọ́lọ̀ jẹ́ àwọ̀bẹ̀ ẹja máa mu ní kọ̀ọ̀kan ká máa mu ní kọ̀ọ̀kan. alákọ̀ọ́kọ́ ó rí pé tá a bá ń sọ̀rọ̀ pé àwọn ilé tá à ń gbé ilé tá à ń gbé yàtọ̀ síra wa ilé ilé oníbíríkì ilé kálukú ó sì máa gbé bẹ́ẹ̀ àjọ máa jáde àjọ pàdé lọ́jà ṣùgbọ́n kálukú mọ ibi tóun ṣe kí ni o tóun ti jáde wá. jẹ́ akọ́ bẹ̀rẹ̀ látòrí àlìjánná gangan yèèpẹ̀ àlìjánná tùrọ́bùlì jàǹnà kí mo pe o tùrọ́bùlì jàǹnà yèèpẹ̀ àlìjánná gangan. sórí yèèpẹ̀ rẹ̀ nínú àdìsí Imam Bukhari àti Muslim nígbà tánàbí àsálà tó ń ṣàlàyé nípa àlè ó ní wá ìdáàtú rọ́ọ̀bù ha alimisk alẹ́ alimisk ṣé ẹ rí yẹ̀pẹ̀ àlìjẹ́ náà sọ ọmọ tó ń pè ní misk pẹ̀fúmù kan ní jẹ́ bẹ́ẹ̀ àdìsí mi wá ń ṣàlàyé pé ẹ má ṣe mistake yẹ̀pẹ̀ àlìjẹ́ náà yóò wá jẹ́ pẹ̀fúmù ní pàwọ́dà pẹ̀fúmù ní pàwọ́dà wà bólómi náà ṣe kí ni o bó ṣe wà sórí yẹ̀pẹ̀ tí yóò wà ní àlìjẹ́ náà pẹ̀fúùmù tá a máa gbọ́ ń bẹ̀ sórí pẹ̀fúùmù miski tó bá jẹ́ original téèyàn bá fi sára aṣọ tó o bá sì fọ aṣọ bí ìgbà forty fifty times yóò sì máa mọ́ra aṣọ. yèèpẹ̀ tí ó wà pẹ̀lú wa gẹ́gẹ́ nínú àlìjẹ́ náà sóyè ní ìsìn nínú rìwáyà àti máàmù muslim òun ṣàlàyé pé yóò jẹ́ alimiski funfun tí ó wà jẹ́ miskun khalis tí ó jẹ́ pure misk tó já sí pé orí rẹ̀ láàmú gbà kọjá tí ó funfun gidi tí ó sì máa ń òró kíni o pẹ̀fúùmù tí ò sí rú ẹ̀ láyé torí pé lálìjẹ́ náà tọ́lọ́ bá ní káyọ̀ bá wà débẹ̀ kò sí bá ń só lálìjẹ́ náà àní só lálìjẹ́ náà ọbẹ̀ náà dé àní tutọ́ àní tu kẹlẹ̀bẹ̀ àní yàgbẹ́ àní tọ̀ só ti yé nìsín obìnrin ò ní sí fẹ́ sọ́ra lálìjẹ́ náà sóyè nìsín ọ̀rọ̀ àmọ́ rò pé ń bàbá wa jẹun bóun ni dàjẹ́ sísè ó sì máa wáyé àmọ́ wa gúnfẹ̀ ìfẹ́ wa tó wá rè mísíkù náà tán ni pẹ̀fúmù ni ó tọ́ máa jáde débi pé bá yẹ àáfà àdókòlò ọlọ́run tó gúnfẹ̀ gúnfẹ̀ ìdókòlò ọlọ́run gúnfẹ̀ torí pé ìfẹ́ sọ̀rọ̀ pé nílé ayé téèyàn bá gúnfẹ̀ ah ìfẹ́ rẹ̀ sí àwọn ọmọ wèrè báyìí ṣùgbọ́n lálẹ́ ìjẹun náà sọ̀rọ̀ pé láyé nìsín tó o bá ti jẹun yó alákọ̀ọ́kọ́ o lè máa làágùn ẹlẹ́ẹ̀kejì o lè máa só ẹlẹ́ẹ̀kẹta o lè máa tọ̀ ẹlẹ́ẹ̀kẹrin o lè máa yàgbẹ́ ẹlẹ́ẹ̀karùn o lè máa gùnfẹ́ bẹ́ẹ̀ ni àbí bẹ́ẹ̀ kọ́ gbogbo rádaràdá yìí ò ní ṣẹlẹ̀ lálùjẹ náà ẹyọ kan tàbí méjì tí ọmọ ṣẹlẹ̀ á máa làágùn lálùjẹ náà àágùn yẹn wá rè pàfúùmù ni ọmọ jáde lára wa débi pé tó àlẹ́bẹ̀ wa yóò tó fẹ́ẹ̀ lé mọ́ faradùn mi jọ́ torí ọlọ́run faradùn mi torí pé pàfúùmù ni jáde lára kí ni o ẹ̀ ń tàjọ wà lálùjẹ náà tọ́ba tó fẹ́ ọ̀rọ̀ o ti jẹun ọwọ́ afẹ́ jẹun míì ọ̀kẹ́ ìgànfẹ́ báyìí ah kí ló tún ta jẹ̀ mọ́ perfume calmisk tí ó máa mú òórùn gidi dání lálejò náà àṣeyẹ pẹ̀tà ọmọ tẹ̀ gangan kí ni ọmọ jẹ́ o alimisku kò sí òórùn kankan pé ẹ̀fọn ẹ̀fọn náà mílíkì ti kan ẹ̀wà ti kan ráìsì yẹn ti jóná kò sóòrùn burúkú lálejò náà òórùn dídùn láàmú gbọ́ nínú àlejò náà ọlọ́ọ̀jẹ́ àwọ̀ bẹ́ẹ̀. bákan náà sọ wá rí àwọn ẹlẹ́kùn àlejò náà oríṣiríṣi ni wọ́n ṣùgbọ́n gbogbo àwọn nǹkan tá a máa lò lálejò náà èrè ọmọ nǹkan tá a fi ṣe ni góòlù àti sílfà jàmá kí náà fi ṣe o góòlù àti kí mo pè o sílfà kọ́ọ̀pù tá a máa lò lálejò náà kì ṣe kọ́ọ̀pù òǹkè kì ṣe aluminium cup kì ṣe plastic cup sọyẹ́ nìsín kí wọ́n fi ṣe jàmá gold kì í ṣe góòlù tó yẹ kí wọ́n ti mix o sórí rọ́ọ̀gò wọ́n fọ́ọ̀dù gold gangan ọlọ́run ọmọ yẹn tí wọ́n máa ta ní góòlù òrìjínà tó tó báyìí ní ìsìn ọlọ́run ọmọ yẹn thousands ti ọ̀jẹ̀ kọ́ọ̀pù tá a fi máa wọlé àlùjá náà kọ́ọ̀pù kí ni wọ́n máa jẹ́ o gold ni wọ́n ṣe ní àwa tá a jọ pin káwọn lo golden materials láyé àálù lálìjà náà ìdí láì tààlà àwọn obìnrin lò láyé tiwọn yọ wà lábẹ́ ìjáàbù wọn tẹ́nìkan kan ò gbọ́dọ̀ rí ẹnìkan ò rí ríǹgì tó olùtọ́jẹ́ gold ẹnìkan mọ̀ rí necklace tó lò gold ìlẹ̀kẹ̀ tó gold gbogbo ètò òfin sọ́nà ọwọ́ tó gold ètò òfin safe tó gold obìnrin lè lò ṣùgbẹ́ nìkan kan ọ̀gbọ́dọ̀ ṣe kí ni o kò gbọ́dọ̀ rí ṣùgbọ́n àwọn àtàjọ ọkùnrin haramu ni a gbọ́dọ̀ ló nǹkan tó nǹkan gold láyé ń bì àlìjẹ́nà láà ṣe kí ni o òun láti lọ lò ó nínú àlìjẹ́nà wàárẹ̀ ó rí pé nílé ayé gbogbo àwọn tí kówó nàìjíríà ìjẹ yìí náà ìtàn torí ẹ̀ kówó jẹ lọ ṣàkíyèsí kọ̀kọ́jà kan méjì mẹ́ta mẹ́rin márùn alákọ̀ọ́kọ́ wọ́n ń kó jẹ torí tí wọ́n jẹ àti tí wọ́n wọ́n ń kó jẹ torí mọ́tò tí wọ́n gùn wọ́n ń kó jẹ torí ilé tí wọ́n gbé wọ́n ń kó jẹ torí ìyàwó torí ọmọ wọ́n ń kó jẹ torí aṣọ tí wọ́n wọ̀ àwa máa mu ní kọ̀ọ̀kan àní àárò lè àwọn nǹkan wo láàmú ọmọ sọ ọmọ pé nígbà míì ni máa ń pọ̀ olówó pọ̀ ah, ẹ ẹ bá gàrí agolo méjì kì jẹ ọfẹ jẹ ẹ̀wà tí òbí ẹ̀wà agolo kan lọ ó fi gàrí agolo méje torí kí ni o kíkùn ò lè máa ta ọfẹ jẹ búrẹ́dì fifty naira sọ̀rọ̀ mi ẹni sìn ó ń fi kí ni o ó ń fi ẹ̀wà agolo méjì jẹ torí kí ni kó lè máa gbomi ṣùgbọ́n ọ̀tọ́ ọjọ́ lọ́wọ́ láti jẹun díẹ̀ nínú mọ́tò mo ti bólówó kan ṣèrìn àjò rí tọ́jọ́ pé láàrin Ìbàdàn sí Ìlọrin ètò ti mu gan lásán ó ti lé ní five thousand naira àwọn ẹlẹ́dẹ̀ ẹgbẹ́ ń rè ọ̀wọ́n tó ẹgbẹ́ ibù wọ́n ti wọ́n ti inú fíríjì náà ti kó wọ́n ti ní kúlà kúlà tó pé èmi ò ní ẹ̀ lé the next forty hours tó gbóná bẹ́ẹ̀ yóò sì máa gbóná tó tútù bẹ́ẹ̀ yóò sì máa tutù àwọn kìnnì wà ń bẹ̀ ara máa yọ jáde wọn ò ní àwa mú o bọ́ fún wa kí wọ́n <laughs> nígbà ìbá ara tó ara mú kan tó ara ń yọ ọmú díẹ̀ díẹ̀ eléyìí o one thousand sí níbẹ̀ ṣé ń wo yẹn o tí ó non alcoholic tí ó sàlùkọ́ọ̀lù ń bẹ̀ bó wọ́n bá ṣe mọ ní nǹkan ọmọ nílé ayé bì ṣùgbọ́n lálìjẹ́ náà kò sí pà ń fowó rà àwọn nǹkan oríṣi mẹ́rin láàmú múnú àlìjẹ́ náà alákọ̀ọ́kọ́ nínú tá a máa mu ọ̀rọ̀ mi yàbí òye a máa mu tá à ń pè ní omi tó pure pure water kì í sáà pure water ń sá ṣẹ́ẹ̀tì àbò ní tébù là ń sọ o pure water àtàlìjẹ náà tá à ń sọ yìí ọlọ́run ọ̀rọ̀ wọn nínú alukur'an tọ́ba lọ muhammad ọlọ́run sọ̀rọ̀ ń so nínú àwọn omi tá a máa mu náà ẹ bá ti lè mú òwe ò tó mọ́ tí èsì tútù tí ó máa lẹ́yìn omi náà ó lọ a máa wá mu inú wọn máa dùn àti ọwọ́ àmú ẹni tí ó nínú àwọn omi tá a máa mu alikawusa ọwọ́ omi bá gẹ́gẹ́ bí wọ́n Bukhari ṣe gbà wọ́n náà àdìsí Anas ọmọ Malik bákan náà a máa mu oyin nínú àlìjẹ́ náà kí mo lá máa mu oyin pure honey oyin tí èsè pé ẹyin inú inú mi inú run mi mo wá yàgbẹ́ oyin ṣúgà ni oyin ìrèké ni oyin tí oyin tí ò sí wẹ̀ láyé a máa mu nínú àlìjẹ́ náà ó yà bí òye ìyẹn ẹlẹ́kẹ̀jì nù táwọn ẹlẹ́kẹta milk mílíkì tí èsè pé kí ni o tó ti kan mílìkì tí èsè páàmù tí ó jẹ́ ká cholesterol ó ní hypertension ó ní high blood pressure mílìkì tó jẹ́ pátọ́dọ̀ ọlọ́run ní tálàáfíà ó máa tó wa gidi a máa mú nínú kíni o àlìjánná bákan náà a máa mu ọtí nínú àlìjánná sọ wá rí ọtí àlìjánná kò ní wà intoxicated a ní mú tán ká máa wá ń ríra kéèyàn máa ṣe bí ẹni tí kíni o tó rírì ò ọtí tàlìjánná ṣùgbọ́n bá ti lé mutí láyé lásìmọ́ sọ pé mùsùlùmí gbọ́dọ̀ ṣọ́ra gbogbo àwọn kan láti jọ mọ́tí káwọ̀ ẹ̀yin tẹ́jọ́ lọ skul wọ́n ti ṣe ní rọrùn ní ìsìn àìpẹ́ ìlàfún ní tọ́sẹ̀ bí ìkan twenty twenty naira báyìí tọ́jẹ́ pé kí ni gbogbo ẹ̀ èèyàn ìmọ̀ rẹ̀ sọ́ọ̀tì lélẹ̀ àbíkí lélẹ̀ wọ́n sáfẹ́ ba iye wa jẹ́ pé àlẹ́ mutí lọ́nà ọ̀nà rọrùn ó twenty naira oní fifty ọlọ́ndrẹ́dì pẹlẹbẹ tinú òkè àwa gbọ́dọ̀ ṣọ́ra ẹ̀ ń bá ti lè mutí láyé kò ní mutí inú àlìján náà a mọ̀ ọmọ ọtí àlìján náà ọtí tàlìján náà ọlọ́wọ́ aṣọ rẹ̀ ní sọ́dọ̀ tó lè wá kẹ́ à láàyè sọ́dà òun náà á ní á wà láàyè ọtí àlìjàn náà kò ní fọ́ọ̀yàn lórí kò sì ní pààyàn kò ní jẹ́ kéèyàn ọmọ sí rádaràda ọlọ́run já wà náà àwọn tí yóò mọ́ sọ wá ní lẹ́yìn ọtí àlìjàn náà oúnjẹ tá a máa jẹ lálìjàn náà sọ oúnjẹ tá a máa jẹ ó pín sóríṣiríṣi èyí tó jẹ oúnjẹ wà ń èyí tó jẹ ìpanu wà ń sọ ọmọ pé nílé ayé náà ilé oúnjẹ sọ pé àwa tá a jólóòsì àwa la ìsábà jẹ fúrúùtù wọn àwọn rẹkọmẹ́ndì ẹ̀kẹ́ mọ́bàlá hypertension ẹ̀kí kinní kan ó lè ṣe òsì náà ni sẹ́ni tí ọ̀jẹun yó ni ó lọ ra ápù ẹ̀yọ kan hundred naira àbẹ́yọ kan fifty sẹ́ni tí ọ̀jẹun yó ni ó lọ ra ọ̀gẹ̀dẹ̀ ọ̀mìmì ọ̀gẹ̀dẹ̀ two hundred tí ọ̀jẹ̀ tán jòkó ẹ̀kan tí ò ní yó ṣùgbọ́n lálùjẹ náà sáàtì ṣètò ọlọ́run láyé ń bì wà lẹ́yìn ọgbàdàn ni kò sí pàǹfowó rà alákọ̀ọ́kọ́ fá kí à ń bẹ nínú àlìjẹ náà tọ́já sí pé kí ni ọlọ́run kẹ́ sàlàyé ìfanisọ́rọ́ tún lè bá kọ́ra tá a bá jẹ́ ẹ̀ka láàárọ̀ tá a bá tó wá mú kan wá tọ́jọ́ wọ́n tún bí ntàṣàbí àárọ̀ rẹ̀ pé sẹ́lẹ̀ yóò tó jọra wọn báyìí ọjọ́ owó ìta jẹ níjẹta ọjọ́ kíláàsì nígbà bá tó wá tẹ̀sí ẹ̀ ah, eléyìí tó ṣe kí ni o ó tún dùn parí a máa jẹ oríṣiríṣi èso àwọn èso àlìjẹ náà rè èso tí ò sí rú ẹ̀ láyé èso téèyàn jẹ tí ó dùn èso téèyàn jẹ tí ò ní fatápà èso téèyàn jẹ tí inú ò ní dàrú èso téèyàn jẹ téèyàn ò ní máa kàyàn èso téèyàn jẹ tí wọn gbọ́n mọ̀pá láàfin àtú ọ gbogbo ẹgbẹ́ fún wa ní àlìjánà so tó wá rí ní àlìjánà rè àwọn èso kan tó wá ń bẹ tó jẹ́ pé ìfọ́ọ̀mù drinks ni tó já sí pé wà nílé medicinal ọlọ́run bá ń sọ yẹn fún wa nínú alukoran pàápàá suratul insan ọmọ zanjabil ginger atalẹ̀ ginger tó ń wò yẹn original rẹ̀ bẹ́nu àlìjánà tá a jẹ tọ́já sí pé tá a bá ti mú báyìí tá a mọ̀ mú bí pàtẹ́ mu tíì èso sì ni ara àwọn irúgbìn tọ́já pé nínú àlìjẹ́ náà lòdì jẹ́ náà rẹ̀ wà à ń jẹ́ báyìí àlàáfíà ọmọ tó wa òun ni bákan náà oúnjẹ tó wá ń bẹ fún wa nínú àlìjẹ́nnà oúnjẹ tó bá wù wá la máa jẹ sọ wá lóúnjẹ àlìjẹ́nnà póríṣiríṣi kódà nínú hadith eléfẹ́ Bukhari àti Muslim balátọ̀rọ̀ àbú Sa'id al-Khudri búrẹ́dì wà lóúnjẹ tá a máa jẹ lálìjẹ́nnà kèwá ṣe búrẹ́dì oníṣúgà kìí ṣe búrẹ́dì oníyọ̀ kìí ṣe búrẹ́dì ṣàkàní búrẹ́dì tí ò sí rẹ̀ láyé búrẹ́dì tá a máa jẹ pẹ̀lú tó bá wù wá so nínú àwọn ìgbádùn tá a máa ń lálùjẹ náà ìní pé tó bá ti wù wá jẹ òun la máa jẹ nílé ayé o lè rò pé iyán ń wù ọ jẹ nígbà tó ọba rí ọba bá lè ju gàrí ìgbà míì sì ó lè jẹ́ pé gàrí gan ní tó ọgbà ní gàrí àwọn òmìnira mu pé gàrí kí n tútù àti gàrí kí dabọ́ fìtà sí kí fi mílíìkì sí ẹ kí wọ́n á tó rí bí kíni o odidi tọ́kì kan tí wọ́n ti dé tó ẹgbẹ́ mìíràn kan wọ́n gbé sí wájú tí màá ṣe kíni o tí màá ya tán rẹ̀ mú gààrí nígbà tó ọba wá rí tó ọba lọ jẹ kíni o ọba jẹ kúlíkúlí lásán ṣùgbọ́n lálìjẹ náà ní tó bá ti wù wá jẹ ní tí n bá rò wípé tó odidi ràkúnmí mo fẹ́ jẹ ràkúnmí ó sì para rẹ̀ yóò dẹra rẹ̀ yóò fò sí ara rẹ̀ wàlẹ́ yóò sì déwájú mi yín sì máa gbádùn o màálù ni o màálù ó sì déwájú mi gbogbo tó bá ti wùwá jẹ láàmú rí nínú kíni o nínú àlìjánná kódà níbi tó lágbára dé ọlọ́run tó sọ sọ́rọ́ tó lè wá kí àwọn ẹyẹ wọ́n wá lẹ́yẹ àlìjánná níbi tó lágbára dé ẹyẹ àlìjánná ó gùn débi wípé láàyèlá ìlọ́wà ẹyẹ àlìjánná ẹyọ kan ẹyọ ràkúnmí bíi hundred ilé ayé mbẹ màá sàlàyé ń bàbá ń ba lọ kèé sara téńténí ìlàáfíà àlìjánná o ara ò lè gbádùn ara tí ò lè jáde ẹ̀kan tán ara wa ìkọ́lá àfìwà àlùjẹ náà ládìjẹ náà á ga níbi ẹsẹ̀ bàtà sixty ni á sì fẹ̀bọ̀ òdì ilé àfilẹ̀ gbádùn bí bẹ́ẹ̀ kọ́ ìgbádùn àlùjẹ náà ju ara kúnkuru yìí lọ ara tí ò lè jẹ màálù kókó àwòsì kan tán kèé sálẹ́lẹ̀ láàfin àlùjẹ náà ara míì ni tó jẹ́ pé a ti wà lọ́dọ̀ bí ọmọ twenty five years tá a sì dápé gidi tá a fẹ̀ gidi tá a sì ga tá a sì gbọ̀nlẹ̀ ilé àfilẹ̀ gbádùn kíni o oúnjẹ ti bẹ nínú àlùjẹ náà so wá rí àwọn igi èso ti bẹ lálùjẹ náà tá a bá ti fẹ́ jẹ wọ́n báyìí fúnra wọn ni wọ́n wà sọ́dọ̀ wa wọ́n sì tẹríba fún wa àákẹ́mọ̀ ajá bó ṣe wà yàtọ̀ síyùn atúntì ní àwọn wùlìdánù mọ̀kànládù àwọn ọmọ ọ̀dọ̀ kan ń bẹ tí wọ́n máa sìn wá tó já sí pé àwọn ni wọ́n máa ṣe kí ni o àwọn ni wọ́n máa wá amatiọ sáfìsà kí lẹ nídìí sà kí lẹ nídìí mà kí lẹ fẹ́ kí n ṣe fún yín mà sọ̀rọ̀ pé ìgan àwọn tí wọ́n máa jọmọ̀ ọ̀dọ̀ olówó wọ́n máa gbàdòdò olówó lọ nígbà olówó bá jẹ́ owó ẹ̀ tán àwọn òmùbọ́kọ̀tọ̀ bí wọ́n ah, jẹ́ kí àpàlẹ́ ọ̀gá ìkòjẹ́ ẹ̀lẹ́jẹ́ lè tán ló jẹ́ àwọn ọ̀dún lówó kan wọ́n máa ń sanra jù lówó lọ ń gbà míì gbogbo tó lọ́wọ́ kàkókò ò lè jẹ àwọn wà sí kíṣìn wọ́n wà lọ́gbọ́n sàájọ́ wọ́n wà farabalẹ̀ tí jẹ gidi ṣùgbọ́n tálìjẹ náà àwọn ọmọ táyà yàn tí wáyẹ rè àwọn ni wọ́n máa sìn wá kí lẹ fẹ́ kí ni tẹ́ gbogbo ẹ̀ ni wọ́n máa ṣe fún wa só ti yá àdéhùn yẹn ní ìsìn nínú àlìjẹ náà yẹn tó rè yàtọ̀ sí wípé à ń jẹun à máa jẹran a máa jẹja a máa jẹ àwọn ẹyẹ a máa jẹ àwọn tá a lè fi wé bíi tọ́kì sékè kankan ìran ẹyẹ ní gbogbo àwọn yẹn tọ́já sí pé kí ni o bá a bá ṣe fẹ́ sí kálẹ̀ ìtàn ti rọ́ọ̀sì lọ́fẹ́ ọba ń bẹ̀ ìtàn fúrọ́ọ̀sì lọ́fẹ́ ọba ń bẹ̀ ìtàn dé lọ́fẹ́ ọba ń bẹ̀ ìtàn bọ́ ọba ṣàṣe fẹ́ sí òun náà ní kí ni o òun láàmú bá àwọn oúnjẹ yẹn àǹfààní tá a bá ti wá ń jẹ àwọn oúnjẹ yẹn tán kò ní ẹ́fà ṣẹlẹ̀ ká wá jẹ oúnjẹ kan láàárọ̀ kọ́ wá di ọ̀sán kí tààrọ̀ wá dùn dùn tọ̀sán lọ láíláí kò ní ṣẹlẹ̀ bẹ́ẹ̀ èyí tá a jẹ láàárọ̀ ta ni ah ọmọ pé àtẹ̀yẹ̀ bá jẹ́ aláìjẹun ọmọ ìjẹbẹ̀rẹ̀ tí jáko àyà tó jẹun tó wá tó fẹ́ gé ka jẹ nígbà tó bá tó wá di ọ̀sán á tó wá rò pé masha Allah ah eléyìí tó dùdú kéde lọ́wọ́ sọ wọ́n lálẹ́ jẹ́ náà kò sí ní oúnjẹ àárọ̀ oúnjẹ ọ̀sán oúnjẹ alẹ́ tó o bá fẹ́ jẹun nígbà one million ìwọ́n ọmọdé wá ju rẹ̀ tó o bá fẹ́ jẹun nígbà ten trillion sars ọ̀pọ̀ ọ̀fẹ́ jẹun oúnjẹ ń dé náà ni kò sí pé oúnjẹ àárọ̀ oúnjẹ ìyálẹ̀ta oúnjẹ ọ̀sán oúnjẹ ìrọ̀lẹ́ oúnjẹ òru oúnjẹ sẹ̀mí òru gbogbo tọ́pọ́sà ti wọ̀ ọ́ jẹ ìwọ́sà ti béèrè fún yóò déwájú rẹ̀ tó sì máa jẹ tó yóò sì máa gbádùn rẹ̀ tá a bá ti wá jẹ àwọn oúnjẹ ìtàn mo ti dọ́gbọ́n sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ọ̀nà tí wọ́n máa gbà digest kò sí ẹ̀gbin mọ́nú àlìjá náà gbogbo tó lè jọ mọ́ ẹ̀gbin kò ní í ṣẹlẹ̀ à ń tutọ́ kò ní ṣẹlẹ̀ kẹlẹbẹ kò ní ṣẹlẹ̀ iṣó ìgbẹ́ ìtọ̀ kò ní ṣẹlẹ̀ àákẹ́mọ́ gùnfẹ̀ lásán ìfẹ́ òrè yọ ọmọ dàbí kíni o almisk pẹfúmù tẹ ẹ tó tún wà lẹ́gbẹ̀ẹ́ wa àtúnṣe lóore ni pẹ̀lú kíni o ìfẹ́ yẹn ọ̀nà tí ọmọ bàdà jest òun nìyẹn. nínú àlìjá náà aṣọ táwọn wá wọ̀ aṣọ harir wàlíbáṣu òǹfíà harir aṣọ kí mo bẹ̀ o aṣọ harir aṣọ harir yẹn rèé aṣọ yẹn lọ́wọ́ jù láyé lànàbí wa sọ̀rọ̀ ńlá ẹ̀rọ sáà ló ṣe kọ́ṣàn wa pé ká má máa wọṣọ yẹn láyé tọ́ra àwọn tí ò ní lálìjà náà ni máa wọ̀ àwọn àfáà ní pé ọmọ ẹ̀yà harim ni gbogbo aṣọ tó bá ti jẹ́ pé lọ́wọ́ jù láwùjọ kan tó bá ní pásọ kan lọ́wọ́ jù ọ̀dà kí mùsùlùmí ọ̀ sọ́ra fún un ṣùgbọ́n lálìjà náà aṣọ tó wọ́n jù yẹn òun láàmú wa wọ̀ táàmù wa gbádùn nínú kíni o nínú àlìjà náà bọ́ ọ fẹ́ dé adé adé góòlù òun láà ṣe kí ni o òun láà dé àga tá a fi máa jókòó nínú àlùjànnà àga kí ni o àga gold gbogbo nǹkan kùmọ̀ ọmọ àsórí bẹ́ẹ̀dì ìdílé mi bẹ́ẹ̀dì sódíyé nìsín tọ́lọ́ wa kan wípé ọ̀rọ̀ mọ̀ bọ̀ wá síbi ọ̀rọ̀ obìnrin àti ọ̀rọ̀ kí ni o ibùsùn sọ wá ní àwọn nǹkan míì tá a tó máa lò bíi ife nínú àlùjànnà góòdì náà fi ṣe ìwọ tó bá rò pé o fẹ́ yarun nínú àlìjẹ́nà pẹ̀lú kóòmù kóòmù gold ni gbogbo tó ọ̀bà sá ti lò tí ọ̀bà ti jẹ́ pé golden material mọ̀ pé sílífà náà ṣe kíni o òun náà fi ṣe tàbí diamond àwọn nǹkan ìgbádùn ńlá lọ́lọ́sìn kò sì fún wa ọlọ́jà jẹ́ kan náà àwọn tí yọ wọ̀ jẹ́mọ́ tó bá wá rí bẹ́ẹ̀ sókùlì jánà ààyè sórí lẹ́yìn àlìjánà wọ́n láàyè kan bẹ tó dàbí ọjà líláàrè ní láàrè bí n ta ẹ̀ka lọ́sẹ̀ a máa pàdé ara wa ń bẹ̀ tó o bá ti fẹ́ rí ẹnìkan sóyè nìṣẹ́ ẹ máa pàdé ní sukùlì jánà yẹn tá a bá ti wá la àlìjẹ́ sukùlì jánà tá a lè pé bíi paradise market yẹn rèé nígbà tá a bá wá délé a ti fáyìn sí ìyàwó wà lọ́dọ̀ pé ah, àfa wàlẹ́ ẹ ti fáyìn sí o àwa náà wà ní pé mo fọ́ lọ́sẹ̀ lẹ́rìí sórí à ń tún wà lọ́ọ̀ì làkọ́dí dátún báàdà na husnan wa jamala mọ fọlọ́ nfura lẹ́yìn ìgbà táwa gan kù ní láàárọ̀ ẹ̀yin gan tẹ́ ti lékún wa. A máa fáìn sínú àlè ìwọ́ tó ń tara jẹ olùkọ́ torí sọ́dọ̀ àwọn tó bá wọ́n máa ya ìyàkuyà ọmọ tó bí ànàbí Yusuf ya kí ni o ẹni tọ́ba ní báwọn kan tàn jẹ àwọn ọkùnrin kan wọ́n ń tó o bá jẹ́ kó rí o pé lórí tògó wọ́n fẹ́ tògó rẹ wọnú jáàná mọ́ tó o bá ti yá ọ sọ́ra ìwọ ló regret ẹ̀ sọ orí ẹwà rẹ wà láì fẹ́ẹ̀kì ẹwà ni gbogbo ẹwà tí ń jọ lójú ní jẹ́ kálómi ọmọ ságì ní jẹ́ ọmọ ẹgẹ kọ́ọ̀tì tó ti yé lójú ọmọ ṣe bí kíni o gáì ọ̀ọ́lẹ́wà kankan sọ̀rọ̀ pọ̀ ọ̀lẹ́wà ni lójú ọmọ bóra lójú ọmọ ọmọ ṣe jerry lójú ọmọ ṣe pami lójú ọmọ ẹgẹ douglas ẹgẹ tyson ọ̀ọ́lẹ́wà o. ó gọ̀bá máa sórí ẹwà tí ń bì sí ìfúrẹ́ ọmọ ẹ̀gbọ́n mi kí mo látòrí ìwọ́tọ̀ ọjọ́ kùn sórí bàtọ̀ bá yá ní ìṣètò ti kọjá fọ́ọ̀tì gbogbo ẹ̀kẹ́ rẹ̀ ọmọ ọjọ́ ẹ̀kẹ́ rẹ̀ ọmọ apapó irun ọwà ní pé irun dúdú ọmọ di kí ni o irun funfun ọwà ní pé àṣekọ̀ sí wà kankan ìwọ́tọ̀ ọjọ́ mi gbọ́ bá ti bímọ kan tó bímọ méjì ọwà máa ní pé ah, kálukú lọ́wọ́ píṣọ̀ mọ̀mọ́ àti dádì rẹ̀ ńgbà kan fẹ́ra wọn èmi rí píṣọ̀ dádì àti mẹ́mìtì nígbà wọn fẹ́ra wọn ṣé dáàdì mi lọ́fà ìdáná káwọn ìlú ọ̀dà báyìí nígbà yẹn bá ti darúgbó àwọn méjì ti kú ní ìsìn wọn ò sì láyé mọ́. ìjẹ́gbẹ̀ yìí kálukú wa nìyẹn la fẹ́ sọ̀rọ̀ àlìjẹ náà àti náà Ànábì Yusuf aleyhi salam kó ṣe fáyìn tó ṣe sìnà pẹ̀lú ìṣòro ẹ̀ kó ṣe sìnà lónìí àwọn èèyàn doní sìnà ẹ wà á tẹ́lẹ̀ omi kò tiẹ̀ tó wá fáyìn ó tó wá ń tan rẹ̀ jẹ ọ̀ ń tan rẹ̀ jẹ ọlọ́pẹ́ pítọ̀ rẹ̀ sórí íńtánẹ́ẹ̀tì ó ní díẹ̀ kálẹ̀ mọ̀ pọ̀ fáyìn ẹwà rẹ̀ rìsáàfù ẹ̀ wọ́tọ̀ ọbájómi ọkọ̀ ẹ̀ lónìí kìí ṣe fún public consumption ìwọ́tọ̀ ọjọ́ kun ẹwà rẹ mẹ́tẹ́ rẹ kò ní dìkọ́ ọmọ dáyé láàmú lónìí àwọn èèyàn ń tanra jẹ wọn pa artificial beauty rọ́tàǹsẹ̀ atẹ́tẹ̀ ó bóra ó lo kírímù kí ló pẹ̀ ó jáàbù náà ó ṣe sáínsáì rẹ̀ ń ta ayé jẹ náà o ẹwà ọlọ́run jáwà náà àwọn tí náà ìwà ibùsùn sọ̀rọ̀ pẹ̀lú ayé bì ní ìsìn ibùsùn wa náà yàtọ̀ tó o bá délé àwọn olówó kan mátrẹ́sì tó lé ní one hundred thousand naira ń bẹ ṣe tí wọ́n sọ yé sọmọ ìlàlùjẹ náà àwọn ibùsùn tá a máa lò sóyé ní ìsìn sùúrù ń mọ̀rù fún wa ni ibùsùn tó ga ni jẹ́ kí n fún ọlápẹ̀rẹ̀ bíi kéèyàn lo bẹ́ẹ̀dì kọ́fẹ̀ tó di di nàìjíríà yìí kọjá pé tó o bá kẹ̀ báńkì sọ̀rọ̀ kẹ̀ bẹ́ẹ̀ sì rí ọkẹ̀ ní ìsìn ọwọ́ àbàdàn ọkẹ̀ fẹ́ dé kánò ẹ bá ti dé Kano nínú yín Kano láti Ìbàdàn is almost twelve hours journey ọkẹ̀ báǹsì látòrí bẹ́ẹ̀dì ẹ láti Ìbàdàn ọkẹ̀ balà rẹ Kano ni ó tó fẹ́ padà Ìbàdàn bẹ́ẹ̀dì ló ṣe kí ni o ọkọ̀ balà rẹ Ìbàdàn ó fẹ́ dé Port Harcourt látòrí bẹ́ẹ̀dì rẹ ó ti gbé ọdẹ Port Harcourt ó fẹ́ dé kí ni o Benin Republic ó ti gbé ọdẹ bẹ́ẹ̀ torí pé kèé ṣe bẹ́ẹ̀dì onídùn kèé ṣe bẹ́ẹ̀dì tí wọ́n ti tọ̀ sí fi asuru ron marufuwa sótíyà àbí òye ní ìsìn bákan náà rọ́ọ̀gì wọn ò tún tẹ sínú ilé wa lálìjẹ́ náà tá a mọ̀ tẹ rọ́ọ̀gì dòmùdò gbogbo àwọn ẹni ayé tí wọ́n kó òòlù jẹ tán sọ̀rọ̀ àwọn èèyàn pàtàkì nígbà tó bá ju àwọn ẹnu jáàná mọ̀ àwọ̀ wà máa tẹ rọ́ọ̀gì àwọ̀ wà á di president àwọ̀ á di senator àwọ̀ á di honorable náà àlìjẹ́ náà tọ́já sí pé kí ni o tá a mọ̀ wá gbádùn lọ màkà iṣẹ́ rẹ̀ láyé ń bì. jẹ́mọ̀ nínú àwọn nǹkan míì tí ń da yẹ́rú lọ́rọ̀ obìnrin wà pàápàá ibi tọ́rọ̀ burú dé nìsín ẹ̀yin ọmọ skul àbá sọ̀rọ̀ yìí àwọn èèyàn tó jágbàlagbà náà wá wọ́n kéré ẹ̀yin ọmọ skul ẹ̀pọ̀ ń bì àwọn ọmọ skul ti ya ìyàkuyà lónìí láti secondary school level tó o bá gbọ́ news ìjó ni news tó tẹ̀lé nílé ìwé kan lóògùn sí tàbí high school tí principal àwọn obìnrin christian principal ní obìnrin ó conduct the virginity test fáwọn ọmọ ss1 nínú àwọn ọmọ three hundred tí wọ́n jẹ́ ọmọ ss1 Only thirty eight were virgins ìwọ náà ṣe àà so oníwọ̀ tọ́lọ̀ ń bá ní kíjà ìníyà kọ́mọ́ tí ìṣèkéle o kíta kùtè rẹ̀ ọmọ tí ìgbẹ́ wà láì máa dúpẹ́ fọlọ́ kọ́ ọ wá pìrìsáàfù ara rẹ̀ wo nínú àṣà Yorùbá ká sọ àṣà Islam ìwọ tó jẹ́ Yorùbá nínú àṣà àgbéyàwó Yorùbá ọmọ tó bá wọlé ọkọ tó ti ṣe sìnárí láyé ẹjọ́ ojú tì Islam wa ń sọ ṣé wọ́n fẹ́ káwọn bàbá àtìyá rẹ̀ ọ̀tara rẹ̀ wà ní hátà àtẹ̀bùlùkọ̀ wàtúndínlọ́kà fíìlì wáyàtì ẹni tó bá tọ́jú ọmọ obìnrin méjì tí wọ́n fi bàlágà tí wọ́n wọlé ọkọ lẹ́ni tọ́wọ́ ọ̀bàjẹ́ ọkàn lẹ́ni tó jẹ́ odidi ọmọ ọmọ tí ò ṣe sìnà rí anabi nírú ẹni bẹ́ẹ̀ dàkálìtù àná wà wà lìjánà kà hàtà yìí èmi àti irú ẹni yẹn wà lìjánà bíi ká méjì ni ṣé wọ́n fẹ́ kí dáàdi rí ọ̀tá rẹ̀ wà lìjánà pé wàláì tí máa fi wọlé ọkọ mi ò ní ṣe láyé kí wọ́n tọ́ ọjọ́ ọkùnrin oníjẹ́ wàláì tí máa fi níyàwó mi ò ní ṣe sìnà kọ́ avoid kí o premarital sex it is not Islamic it is prohibited in Islam haramu ni kọjá pé wá lu àwọn mss one àwọn ọmọ kúkú nínú ọmọ three hundred thirty eight ní o ní òṣè sinari ìwọ náà gbọ́dọ̀ sọ̀rọ̀ rẹ gbogbo ẹ̀tọ́ nínú ọkùnrin ọyà pọ ẹnìkan ọyà wá gbóhùn lé lọ́wọ́ àdìgbì ọyà sí ìyá àgbọn ọyà sí aṣọ rẹ òun ò rè pẹ̀lú ẹyà pàmì ni ìhòòhò ara mi tí màá fi wọlé ọkọ ọkùnrin òní débẹ̀. kí ni ìwọ́n gán tó wà lọ́bẹ̀ gán ti gbogbo àwọn tó máa ń tọrọ owó òwèrè kí eh, bọ̀dá kínní inú january wà wọn lọ́nbọ̀ ní ìsìn ọmọ kan ládùúgbò tèmi bó ṣe january wà last year wà lẹ́yìn ti bímọ lónìí kódà ọmọ mùsùlùmí ni kódà àfa bàbá bọ́ọ̀lù ti bímọ láìpẹ́ ìní ìsìn gbogbo àwọn tí máa ń rìnrìn yá kí wọ́n tó jẹ́ mùsùlùmí ọgbọ́dọ̀ wọ́n tó ọjọ́ ọmọ ọkùnrin mọ̀ bá àwọn ọmọ gáìrì àwọn ọmọ kóòtù àwọn ọmọ olópc àwọn ọmọ oníságìn àwọn ọmọ tí wọn gbọ́rọ̀ sódì lẹ́nu irú ẹ̀rọ jẹ́ káwọn òbí rẹ̀ ó mú wa lọ àwọn ìdánilẹ́kọ̀ọ́ báyìí kó o lè jọ máa àlìjàn náà kọ́ mọ́ bá àjọ máa àṣẹ lálìjàn náà ẹwà wọ́n máa lékún sí ni tí ò sí wàhálà sọ wá rí lẹ́yìn rẹ̀ wá rè á wà níyàwó lálìjàn náà sọ wá obìnrin àlìjàn náà máa gbọ́ mi àsìkò ti tán obìnrin àlìjàn náà bọ́lọ̀ ó ṣe ṣe wọ́n kọ́ọ̀sì rọ́ọ̀tù tọ́rùfì lámúyẹ́tìmífúnà ẹ̀ńsọ́n kọ́bílàwú wàlàjà sọ ọ́ráwọn obìnrin yẹn rè wọ́n rẹwà pa ọjọ́ orí wọn kéré ọlọ́run ńlùbá àtìrọ́ọ́bá nínú sọ́ọ̀tù nábà sóyè ní ìsìn of the same size ni wọn èé sarúgbó wọn èé sì sọmọ kúkúrú tó ní bá dùn ọmọge gbáà ni wọn ọlọ́run lẹ́nìkan kọ̀ fọwọ́ kàn wọ́n rí wọ́n wà virgin láwọn obìnrin àlìjánná náà wọn láwọn obìnrin yẹn rè wọn èé tutọ́ wọn èé só wọn èé yàgbẹ́ èé nǹkan oṣù ò ní lóyún wọn ò ní bímọ ẹ̀ẹ́kẹ̀ máa gbádùn ara yín lọ ni. ibi obìnrin àlìjánná tó wá gbogbo ọkùnrin tó bá ṣe pọ̀ ní wá rí gbogbo à ń jowú àfáà rẹ jealousy envy gbogbo rẹ̀ ó ti kú lẹ́nìí kò ní sí nínú àlìjánà àmọ́ wa gbádùn lọ ọlọ́run já wà ní àwọn tí yóò wọ ibẹ̀. bákan náà nínú àlìjánà kò sí kíni o gẹ́gẹ́ bí àdìsí àbúrò rẹ̀ ọ̀bí aláàánú ànájọ sálà ó ní mà yẹ́ dúkúrú lìjánà yẹ́ ní àmìlà yẹ́ bá a sùn sẹ́ẹ̀rẹ́ bá ti lè wà lìjánà yóò fà máa gbádùn ni kò sí wàhálà fún ma ó ní ẹnìkan tó kọ́ sọ́ra àlìjánà rè aṣọ àlìjánà kèé gbó wo iye owó tá a fi ra aṣọ láyé kò sí pásọ ọ̀rẹ́ ń gbó ní kíni o àlìjánà bákan náà láyé fúnà ṣàbàbù ọ̀dọ̀ láwà wà èyí ò ní darúgbó ní àlìjánà tó o bá darúgbó kò sí gbàdùn mọ́nù á wà lọ́dọ̀ tí ẹ̀ta lálẹ́ ní tó jẹ́ pé kíni o à ní di arúgbó mọ́ nínú àlìjánà sọ wá rí lálìjánà yẹn tó rè àwọn nǹkan míì tó kù tó pọ̀ tọ́já sí pásìkò lè ṣe kíni o kò lè gbà wá kí a sọ àlàǹfààní àti sọ̀rọ̀ àlìjánà gẹ́gẹ́ tó ti bá ṣe kíni o àwọ̀ àti sọ ọ̀rọ̀ náà abẹ ọlọ́run ọlọ́run jọjọ pọ́ máa lùjẹ́ náà làwọ̀ jẹ sọ wá rí ní parí ọ̀rọ̀ náà tà lè sọ náà lọ gbà pé ìdàkejì àlùjẹ náà ilé ìyà ni o àwọn tó bá wọná ṣájárọ́tù zaku igi ẹ̀gún wọn máa jẹ igi yẹn rè wọn ò ní fẹ́ jẹ wọn fà gidi náà wọn ni tó bá wá jẹ yọ fà ọ̀fun wọn bọ́ máwùlì máwùlì omi ẹ̀dọ̀jálù fún omi tí wọ́n mu omi tó ti gbóná sọ̀rọ̀ pọ́nmi ilé ayé tó bá ti dé píìkì pé eighty point yẹn tí ọ̀nìjà náà kọjá pé torí omi yẹn gan rè wọ́n àti ìmú wọ́n gbé sí ojú báyìí àwọn ojú wọn ò sì bọ́ ni tọ́mọ tó wá mú yọ ọmọ wá da ikùn wọn rú wọn ò ní fẹ́ mọ̀lẹ́ kóòtù lù wọn sọ wá ọ̀nà wọn ò ní lo pankẹ́rẹ́ o wọn ò sì ní lo kòkókò irin irin ni wọn fi máa lu àwọn ọmọ náà bákan náà ibi tí wọ́n gbélé wọn lórí ìjà ànámọ́ ni ibi tí wọ́n jókòó sí inú iná ni ẹ̀gbẹ́ ọ̀tún iná ikùn iná gbogbo sẹ̀mí ayé wọn iná ni omi tí wọ́n mu iná ètùtù ìgbọ̀ ìdọ̀tí ẹ̀gbin rádaràdá báyẹn òun ni ọmọ ṣe kí ni o òun ni yóò mọ ṣẹlẹ̀ sí gbogbo àwọn tí wọ́n bá wọ iná bákan náà wọn àwọn anílàlàáfíà kankan nù náà wọn ò sì ní gbádùn ṣẹ́jú kan wọn mọ̀ wá kẹta ìró nínú jahannam lẹ́yìn àwọn tọ́já sí pé ibi tọ́rọ̀ wọn tí yóò já sí òun ní iná kọ́lọ̀ kọ́ la èmi àti ẹ nínú iná kó sọ wá lọ́mọ àlìjàn náà sọ wá ní tá a sọ yìí nítorí wá pàtàkì ń bẹ òun ni pé iṣẹ́ wo ló fi wá wá àlìjàn náà sọ́márì ni tí mo sọ níbẹ̀rẹ̀ fẹ́ẹ́lù tọ̀ áàtì wájú sí náà lórí màná rẹ̀ ìwọ tó yẹ kírun gbogbo tọ́lọ́ bá ní o ṣe ni ó mọ̀ àlìjàn náà má máa jẹ́ tí ó kírun mẹ́rin nínú márùn-ún máa kírun wákàtí márùn-ún rẹ̀ ìmánì rẹ̀ jẹ́ kọ́lá láàfíà gbàkọ́ kan ṣoṣo lọ́lọ́run gbà pé àlìjẹ́ náà ń bẹ gbà pé iná ń bẹ gba àwọn tírọ̀ Ọlọ́run gbọ́ gba àwọn òjíṣẹ́ Ọlọ́run gbọ́ gba kádàrà gbọ́ máa tẹ̀lé tí ń bẹ nù kùránì àti súnà Ànábì wa mọ́ sọ̀sọ́là mọ́ fọwọ́ yẹpẹrẹ mú ọ̀rọ̀ ẹ̀sìn mọ́ bá àwọn èèyàn búrìn kó o jìnà sẹ́sẹ́ mọ́ sínú àwọn tí wọ́n máa ta tẹ́tẹ́ tẹ́tẹ́ tí wọ́n máa mọ sínú àwọn ọmọ tí wọn mọ ní boyfriend tí wọn mọ ní girlfriend mọ sínú àwọn ọmọ tí wọn mọ sekele tí wọn mọ bẹẹtì káàkiri mọ sínú àwọn ọmọ tí wọn mọ gẹ kọọtì kí mọ̀ sínú àwọn ọmọ tí ń bóra mọ̀ sínú àwọn ọmọ oníjẹ́rì àwọn ọmọ onípámì sọ́ra fún gbogbo àwọn Chelsea Arsenal kọjá pé tó wéé sí kiri o ìsẹ̀mí ayé rẹ lórí òun lọ́rọ̀ eré ọlọ́run dán nítorí eré tá a bá ti lè ṣe tí ó jẹ́ àwa àlìjẹ́ náà bíi ní láì tààlà inú àlìjẹ́ náà lọ́rọ̀ owó ṣe kiri o ní yọ ọjà sí tá a bá ti lè jìnnà sí nǹkan tí ó mú wa wọ náà àní sínú àwọn tí yọ wọ náà àmọ́ wa bẹ̀rẹ̀ àlìjẹ́ náà náà àmọ́ fọlọ́run wá sọ kúrò níbi iná kọ́lọ̀ kó là níbi iná ọlọ́run má sì wá lọ́mọ náà ó sì wá lọ́mọ àlìjánà allahumma inna nas'aluka aljannata allahumma ajirna minan nar allahumma inna nas'aluka aljannata allahumma ajirna minan nar اللهم إنا نسألك الجنة اللهم أجرنا من النار سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته